alhamdulillah dọ́gba fún ọlọ́run ọba ṣé ọlọ́run ọlọ́run kò máa bá nẹ́bí ọlọ́run ṣé ọlọ́run ṣé ọlọ́run ọlọ́run kò máa bá nẹ́bí ọlọ́run kò máa bá àwọn aráàlú rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti àwọn ẹni tí wọ́n dó lórí ìlànà ẹ̀sìn rẹ̀ dáadáa títí di ọjọ́ ẹ̀san ní òní ogúnjọ́ nínú oṣù sọ́fà ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún mẹ́rìndínlẹ́ ogójì salamu alaykum wa rahmatulahi wa barakatu. níbi tí adóníjẹjọ náà láti máa gbé orí báàbù dáàmú yàrá rí parí òun náà ní ẹnu ọ̀nà àbáwọlé kọkàndínní ọgọ́rùn-ún báàbù mẹ́fà kọ̀ọ̀tún rọ́júlé alẹ́ ábídìí wàhálà ìdílé. lọ́dà ojú ọ̀nà ti ń sọ nípa kíyàn náwó fẹ́rù rẹ̀ kíyàn náwó fọmọ ọ̀dọ́ rẹ̀ owó tíyàn bá ná lórí ẹrú rẹ̀ àti ọmọ ọ̀dọ́ rẹ̀ sàrà ló máa jẹ́. أنا حدثنا إبراهيم بن موسى قال

ìyẹn ń fún mi ní òkú wa látọ̀dọ̀ Khalid ọmọ Maida látọ̀dọ̀ àdìmẹ̀kìdá mẹ̀kìdá àwọn èyí wá ní èyí onífẹ́mi ànàbíyá sallallahu alayhi wa sallam ọgbà nẹ́bí ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá a ń sọ wípé mọ àtà àmúta nẹ́fùtàgà ohun tó o bá fi fúnra rẹ jẹ àwọn asọ́dà sàárà ni ó jẹ fún wọ́n máa àtàmùtà wà ládàkà wọn tó bá fi fún ọmọ rẹ jẹ wọ́n zan ojà kàkà àti ìyàwó ẹ̀ wàkàdì mẹ́kà àtọmọ ọ̀dọ́ rẹ wàhùn àsọdà a rí pé ní ìlàfẹ́ lójú ní ìjẹjọ bẹ́ẹ̀ náà la dúró mi tó tún wà ní abẹ́ báàbù yòówù ní hadisi ẹ̀rìndínnígba one ninety six. قال حدثنا مسدد قال حدثنا حماد بن زيد عاصم بن مهدل عن ابي صالح عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم خير الصدقه المرزق منه واليد العليا خير من اليد السفلى وابدا بما تعون تقول مرأتك أنفق علي أو طلقني يقول مملوك مملوكك أنفق لدي أو بيعني ويقول ولدك لا ما تستثنى آه حديث yìí wọ́n ní àbí ìṣòro ọ̀rọ̀dì ọlọ́ọ̀tàlá ọjà dìtì tó ṣe pé ọ̀dọ́ rẹ̀ náà ní máa ń gbé parí kìí dọ́dọ̀ ànẹ́bí. a rí i pé lè fi akọ́kọ́ wíyẹn dọ́dọ̀ ànẹ́bí torí mi ti dáhùn sọ fún un gbọ́ lọ́dọ̀ ànábì bẹ́ẹ̀ni hadith eléyìí ọ̀dọ̀ àbí ìhùrẹ́rọ̀ náà ni máa ń parí sí òun ló ń pè ní hadith mọ̀ọ́kù yàní mọ̀ọ́kù fún ala sọ̀hábì ìyẹn ní kọ́rọ̀ yẹn ibi tí wọ́n parí ẹ̀ sí tí ọ̀rọ̀ parí tó dópin sí ọ̀dọ̀ sàbí ló dópin sí kọ̀dọ̀dọ̀ ànábì kíni hadithi náà wọn náà ni hadithi le musaddad musaddad ó ní hamad bin zayd ìyẹn náà sọ fún ọ fún wa látọ̀dọ̀ asim bonu bahdala látọ̀dọ̀ àbí sọ́ọ́lì látọ̀dọ̀ àbí fọ́yọ́ wọn lọ jíjẹ ọlọ́run sọ pé khairu sadaqati ma baqa bina. Hmm? wọ́n mi yẹ pé ọ̀rọ̀ yìí kìí ṣe gbogbo ẹ̀ pátá lọ́wọ́ alátọ̀dọ̀ àti sọ̀tàlá gẹ́gẹ́ bá sọ fún wa díẹ̀ wá látọ̀dọ̀ ànẹ́bí àbí ìfúrẹ́ ọ̀rọ̀ di ọlọ́ọ̀tà lánàá wọ́n gbàdí ti wá ìyẹn náà tó wá lo àgbọ́yé rẹ̀ sọ àwọn ọ̀rọ̀ kan lé níbẹ̀ èyí tó wá látọ̀dọ̀ ànẹ́bí níbẹ̀rẹ̀ yìí wọ́n ní àbí ìfúrẹ́ ọ̀rọ̀ di lánàá sàárà tó lóore jùlọ màá bá kọ́ rínà òun lè yí sí èèyàn ṣe tán tó sì tún rọrọ tí ẹ ti pé èèyàn ṣe tán báyìí yẹn bá tún sí pé pété aláwa rẹ mi ẹ̀rí èyí tó lóore jù nù sádàkà nìyẹn wọ́n lè yá dolè hàn lìyá àti pé wọ́n tó wà lókè khayrun min al-yadi as-sufla ó lórí ju owó tó wà ọwọ́ tó wà nísàlẹ̀ lọ. kí ni túmọ̀ al-yadu al-ulya hiya al-yadu lọ́wọ́ tí ná ti ń tọrọ òun lọ́wọ́ ń pè ní al-yadu al-ulya wal tí wọ́n láǹtọ̀ sọ́lá ń sọ wípé ọwọ́ tó wà lókè lóore jùlọ òun náà ni àlìyẹ́dù sàìlà òun lọ́wọ́ ti ń béèrè pé fún mi ìyẹn ọ̀lọ́lá tó yìí ti ń fún yàn ẹ̀rí. wọ́n lọ sọ̀sọ́ ládùn wọn sọ pé wọ́n dá bímọ tẹ̀hún wò tọ́ba fẹ́ náwó kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ bímọ tẹ̀hún lọ́dọ̀ ẹni tí ọba ní bùkátà sí ọ sí ara ilé rẹ̀. bẹ́ẹ̀ ni o ti bẹ̀rẹ̀ náwó yìí. ẹ pé tá a bá wo hadith yẹn a rí i pé wọ́n fi nọ́kọ́tọ̀ síbi wábdá kàn sí borí ń bi sílọ̀ dọ̀ yìí wọ́n ti ń bi náà kàn síbi báyìí. ìyàwó rẹ ọmọ akọ báyìí wípé à ń fẹkẹ aláìyá wọn lọ́rọ̀ eléyìí kìí sànẹbì lónìí ìkọrẹ rọrọ di ọlọtara ni òun ló ní ọ̀rọ̀ yẹn wọn ní tábà lọ wọ alfaq ibn abdulbar akàn nínú ẹ tábà tó lọ wọ yorùbá ọlọkàlì sheikhna alama eh, eh, sheikhna alama nasir al-Albani rahmatullah akàn níbẹ̀ ìdè àbúrò àlọ́ wí eléyàn ti wípé ìyàwó rẹ̀ ọ́ máa sọ wípé à ń fẹsẹ̀ aláìyá náà fún mi náà wó fún mi ra ń jẹ fún mi ra sọ fún mi wálé tó dáa fi mí sí náà wó fún mi. àwòtọ́ lẹ́kìnì tó o bá ti lè ṣe bẹ́ẹ̀ kúkú kọ́ mi lẹ́kọ̀ọ́ fẹ́mi yàwó mọ́. wọn ni wọn yẹ kó ló wọn mú lọ kó ẹrú rẹ gan náà tó mú sí yẹn náà máa sọ fún ẹ pé à ń fètè àlẹ yìí ná fún mi fún mi jẹ fún mi lò lọ́nà tó dáa àwọn bí àìní tọ́wọ́ bá ti lè ṣe bẹ́ẹ̀ wúkú lọ́wọ́ tà mí fẹ́ lò mí wọ́n yẹ kó wà ládùúkà ọmọ rẹ náà tún máa sọ báyìí pé ìlànà ọ̀tẹ̀kìlì ni tó o bá náwó fún mi ọ̀dọ̀ ta lọ fẹ́ sí mi hànàlá tó o bá ná fún mi ọ̀dọ̀ ta ló sì mi mbẹ ni ó ti máa yé wa yìí pé asínáwó wà lọ́rùn wa bó ti wà lọ́rùn wa nípa tìyàwó àtúntò wà lọ́rùn wa nípa tọmọ náà àwọn kẹta máa náwó sí ọ̀pọ̀ lára ọmọ náà kẹrin. tabarika wo hadithi alakota àkọ́kọ́ ka amari mẹ wujubul infaq ala zawjati wal awladi wal mamluk ó ń sọ fún ayé pé dandan ni ká náwó fún yàwó dandan ni ká náwó fọ́mọ dandan ni ká náwó fẹ́rú yẹn tá a ń tọ́ ọba fúnra ẹ jẹ. tó fọmọ rẹ jẹ tó fún ìyàwó rẹ jẹ tó fọmọ ọdọ rẹ jẹ sàárà ni. àgbọ́yé kejì dábàá bẹ́ẹ̀ ni pé èèyàn áàbù san lẹ́sẹ̀ lórí ìnáwó dandan tó ná yọgbẹ̀sẹ̀ sádàkà àgàgà tó wáyé pé ìnáwó tó ná yẹn ó ná láti fi wájú rẹ wa ẹnì wọ́n nù sáàdù náà bẹ́ẹ̀ tó sọ fún yín pé ìnẹ́kàlá tó ń fi kọ́ nẹ́fà ò ní náwó kan tí wàá máa fi wá ojú rẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú náwó tó náyẹ illa ujirta alayha àti kí wọ́n fún ẹlẹ́sìn lórí ẹ̀. àìsànsálá ni ó gbẹ̀sẹ̀ títí ee lórí èyí tó ọba tún gbé bí ìfìmúra àtìkà tó o gbé sẹ́nu ìyàwó ẹ̀ wàá tún gbẹ̀sẹ̀ lórí ẹ̀. ìyẹn pé o tún fowó ra fún ìyàwó ẹ̀ ó dẹ̀ ti tún máa gbẹ̀sẹ̀ lórí ẹ̀. ẹ̀rí níbi tí ládàá yìí tó tún wúwo dé nìyẹn. tó nípa bẹ́ẹ̀ tíyẹn bá ti wá ojú rẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala tíyẹn ṣe ń torí ìtọ́lọ̀ ẹnì kó tó wà nù hadith mi náà yìí pé tíyẹn bá náwó fún ara alẹ́ ẹ̀ yahtasibuha tó dẹ̀ sì fi ní àgbéyẹlé kóun fẹ́ gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀ ọlọ́run sọ̀dà kó dẹ̀ sì máa jẹ́ sàrà. àbí ìwé ọ̀dẹ́ ọlọ́ta lánàá nígbà tó wá parí ọ̀rọ̀ òjijì ọlọ́sọ pé khairu sadaqati ma baqa ghina sàrà tó lóore jù lè yí sí baqa ghina tó mú ọ̀rọ̀ sẹ́kùn. ìyẹn ni wípé lẹ́yìn ìgbà tí yẹn ti sàrà tán ilé òkòrò gbogbo yẹn kí gbàgbọ́ rẹ máa fi dàbí dàbá kìrìsìdì radiyallahu ta'ala torí òun náà ló lékè torí nu gbogbo àlè ó mọ̀ yìí kò sí ẹnìkan tó tún lọ́lá jù lọ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ju abakar siddiq lọ radiyallahu ta'ala anhu wa ardọ́ abakar ló tún lọ́lá jù gbàgbọ́ ẹ lékè ìmú ẹ pọ̀ òun níbi gásàtú tàbóòtù bàbá tó ṣe dídì ọjà lọ́tà láti gbogbo nǹkan tó ní ló kó wa wọn sọ fún abẹ bíi léèrè pé kí ló sẹ́kùn fáwọn ará ilé ọlọ́run fẹ́ ọ̀hún sọ́lọ́run kún fún wọn. àwọn sálámì ìgbàgbọ́ ẹni tó ṣe dé tàbí bá kiri òtútù wọn máa rò dé òun kó láti dúkìá rẹ̀ wá adẹ̀túrẹ́ ń tọ́fẹ́ dẹ́rù eléyẹn wò lójú ayánusùn sálá kí o gbọ́ dúkìá òun dẹ̀ fi ṣe sàárà inú wọn ni káàbùn máàlì nígbà tó lọ́wọ́ bá padà sọ pé òun gbà ronú bí wàá dá ẹ̀. àwọn malik ọlọ́sí ọdún gaza tó tabuk láì nídìí pàtàkì kankan. ó dẹ̀ sòdodo àwọn míì parọ́. ìgbà tó lọ́wọ́ bá padà foríjì lẹ́yìn ìgbà táwọn mùsùlùmí àtànẹ́bí sallallahu alaihi wasallam tí wọn sún já wọn. fún tó lé lóṣù kan. nítorí pé wọ́n wà ní islamic state àwọn òsínbẹ̀ bọ́ yẹn oníbàjẹ́ kan ló ti ń sìn ọtún kan yẹn wọn alápá ni bẹ̀ẹ̀sì ń bẹ̀yẹn bí wọ́n ti yẹ afa akábùn malik wọ́n yẹn lódì kúlẹ̀ ní tàkìr onílàpá lárẹ̀ yàrá wọn sọ pé tí ọba ti ní nílàpá ó nídìí láti yẹ oníbàjẹ́ lódì ọba yẹn lódì ọtún kan yẹn wọn alápá ni ẹni tó tiẹ̀ fi ń ra díẹ̀ díẹ̀ yẹn ó súnmọ́ kó sí wọn lọ́gbà tó tiẹ̀ ti ta sí mọ́ yẹn yóò ní alihamudulilayi ọlọ́run tiẹ̀ ti bàbá ń sùn wàhálà yìí kẹ́ tiẹ̀ pọ̀ ká má jọ sọ̀rọ̀ sí wa àmọ́ yìí gan ọ dájú ká má sọ̀rọ̀ síra wa lọ. wọ́n ti pé nbí tó yẹ pé mùsùlùmí lọ́wọ́ ní àwùjọ yẹn ó jẹ́ kó lápá lára káàbùn náà lè rọ́bì ọlọ́ọ̀kú sára hàn. ọlọ́run náà padà gba tuntun bá rẹ̀. wọ́n ní nǹkan tí wọ́n jẹ́ dùn ní òun pẹ̀lú ti gba bá òun ni pé gbogbo dúkìá òun ti ti kẹ́ni pé tètè yẹn ti yàtọ̀ bẹ́ẹ̀ mo di ẹnu dúkìá ẹ̀ mẹ́ẹ̀ kó gbẹ̀ dálẹ̀ wọ́n ní túmọ̀ rẹ̀ ní pé arọ́sọ́l sọ́lọ́lọ́hùn aláìhìn ọ̀sánlá ìrìnsẹ̀ ọlọ́run ti mọ̀ wípé káàbọ̀ dàbí àwọn bá fèsì dé rọ́jà ọlọ́run sọ̀rọ̀ àdùn nínú gbàgbọ́ àbáṣe sìdíkì ọjà lọ sàrà bọ́ bá kó gbogbo dúkìá tó ṣe sàrà kò lè rẹ́ sí kó o jẹ kò jẹ lè kẹ kó lè fi ọkọjá pé wọn mọrọ débẹ̀ yóò ní àti ah, ìbáṣe gbogbo ẹ lẹdá lọ kó ṣe náà sálọ Ọlọ́run ti fìyàn pé káàbù ọba ọba kò sí sí nínú gbàgbọ́ sọ pé díẹ̀ ni o mú mẹ́rin kó gbogbo ẹ hadith eléyìí ni o tún wá jẹ ẹ̀rí jẹ mi nsọ lórí ẹ nígbà tó sọ pé khayru sadaqati ma baqa ghina sàrà tó lóore jù òun lè yí tó mú ọrọ̀ ṣẹ́kù wọ́n ní tùmọ̀ rẹ̀ ní wípé lẹ́yìn ìgbà téèyàn ṣe sàárà yẹn tán èèyàn tún rọrọ̀ èèyàn ṣàbámọ̀ bí kò ṣe pé téèyàn bá tún ti rántí inú yẹn ti ń dùn sàárà tó ń lóore nìyẹn pé pé mi yẹn ń tutù sí pé alihamudulilayi pẹ̀lú mo fi tọrọ yìí ẹ̀rí nínú àgbáyé dábàá nù hadith yẹn àwọn náà ní pé tàkùtì lòlùkì náà lè rọ́jò lè sálẹ̀ kọ́rọ̀ kọ́sẹ̀lẹ̀ fẹ́yẹ̀ dáadáa ìyẹn ni pé kọjá sí pẹ́ ní eré lọ lówó òun ló fi ń dàgbé. ẹni tó ṣe wípé yóò lè máa ṣẹ̀tọ́ fáwọn tálákà nínú dúkìá tó níyẹn. lọ́wọ́ sọ pé ní ìmọ̀lẹ́mọ́lẹ́ sọ́ọ́lẹ̀ lè rọ́jòlè sọ́ọ́lẹ̀. mọ́ńdàlá dúkìá tó dáa tọ́wọ́ ṣe pé gbàdá tó wá wá dúkìá yẹn ọ̀dọ̀ ẹni dáadáa láti bá. èyí àwọn ọlọ́pàá àti sọ́kọ́ pé wàlíyàdùn lọ́ọ̀lìyà khairun min yadi sufla ọwọ́ tó wà lókè ti ná ó dẹ̀ sì lóore ju kíni lọ ọwọ́ ti ń béèrè lọ. wọ́n dábàá wo ẹsẹ̀ ọ̀rọ̀ tá a nẹ́bi sọ yẹn oúnjẹ kara hiyata suhal àti ń tẹ̀lé ọ̀bẹ ká máa lọ tọrọ téèyàn àti fásitì sálámù lé wa sá níbẹ̀ àti wípé èèyàn gbọ́dọ̀ tọrọ àti téèyàn bá wà ní kọ̀ǹdíṣàn lókun ìkẹyìn jẹ ọmọ ojú ọ̀nà tí jẹ́nà rẹ̀ tán àbẹ̀fọ́ abọ́rọ̀ ni olóko àbọ̀ ní dúkìá kan àtọ̀bá tó já ìhà bákòlù ti pòlù nìyẹn gbogbo àwọn kẹyìn ẹ̀ dẹ̀ parẹ́ táwa ara àwọn yẹn tí wọn máa jẹ́rìí sí torofẹ nìyẹn lè tọrọ jẹ dáfọ ẹ fún mi abẹ́ńtọ́ jẹ́ bí olùmọ̀ tó wà láàrin àwọn aláìmọ̀kànmọ̀kàn tí wọ́n ń ṣe bálabàla ara rẹ̀ ti ní àlè fúnra ẹnìyẹn ẹ̀rí ẹnìyẹn lè tọrọ ẹ wọ Hakim bin Hizam báwo sálá kànẹ́sí tó nítorí pé mọ́lẹ́bí Khadija ni àti mọ̀nìkìzám mọ̀lẹ́bí Khadija ni ọgbọgba ni wọn máa lọ béèrè nǹkan lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé fún mi fún mi à àjùsọ ọlọ́wọ́ wa sọ fún yín pé hakeem ihun tí ń bẹ lọ́wọ́ wa níbi sáhùn fẹ́ ọ. sùmọ́jì ń sọ ọmọ irú ọ̀rọ̀ yìí náà ni wọ́n ní àlìyẹ́dù ọ̀lìyá khairun min ẹ̀dì sufla. ọwọ́ tó wà lókè tí ń fúnni fi ń ná ó lọ rẹ ju èyí tí ń gbà lọ ń béèrè lọ. ẹ̀rí níbi tó lágbára dé òjíṣẹ́ ọlọ́run sọ àwọn ọ̀rọ̀ tó lágbára lórí ẹ̀ wípé èèyàn ò ní yé máa tọrọ pé ẹ fún mi ẹ fún mi ẹ fún mi tí òfin ní sí lójú rẹ̀ mọ́ mo fi hàn tó láàmì kò ní sí ẹran kankan lójú ẹ̀ mọ́ eegun lásán ní ọwọ́ àwọn kẹ̀dẹ̀ máa rí pé òun lẹ́ran lójú irọ́ dẹ̀ apàlàdé ni yẹpẹrẹ ni ọdẹ tó wà nù hadith tó lálàáfíà yìí yóò ti lọ bí àwọn yẹn kẹ́ ẹ fún mi kàkà sora jù ó ti ní ó ti rọrọ nítorí wàá lọ tọrọ lọ́wọ́ àwọn èèyàn anabi sallallahu alaihi wa sallam onínẹlẹ nìyẹn ń béèrè yẹn tó bá wù kí náà yẹn tó bá wù tí ìbá rí fihàn wà ní kọ́ndíṣàn tí yẹn lè fi béèrè torí bẹ́ẹ̀ ká má mú ní wàsílà pápá jùlọ àwọn adájẹ́ mùsùlùmí wọ́n ti rí pèsè sí wa ni ipò fẹ́ẹ̀ sí jimoh táàkì àbí kárẹ́ nìkan sọ pé asalaamu aleykum ìyàwó òun rọbí lọ́wọ́ ni o tọ́lá tún dọ̀sẹ̀ mí ó tún rẹ́ lómi pé wọ́n fẹ́ẹ́ ṣiṣẹ́ abẹ fóun ni o tọ́lá tún dọ̀sẹ̀ mí ẹlòmí lè sọ pé ohun tóun ó tiẹ̀ jẹ́ lásán lòun wá káàkiri ìyẹn ò kí ń ṣèṣe sí i tí wọ́n gbọ́dọ̀ mọ̀mọ́ Islam jíjẹ́ ọlọ́run ọba ìwà àbàjẹ́ ni ó dẹ̀ gbogbo sí lójú ayé rẹ̀ náà tí ìyẹn bá ti pín yẹn ní condition tó há tí mo bí yẹn lọ́wọ́ kan yóò kí ń sọ̀rọ̀ níyàn lọ́wọ́ rárá yes hmm, kàlá ọ̀sán lọ nígbà tá a wà nílẹ̀ Sudan ẹnì kan bá wọlé pé ilé àwọn ọ̀sán sádọ̀ ló ń gbé kò sí ọwọ́ méjèèjì mẹ́ ráìsìn rẹ̀ dájú ráìsìn mi lọ yes rẹ̀ ó dájú ráìsìn mi lọ wọ́n bá ní ẹwà kọ́ kéwúlẹ̀ ní àwọn dájọ́ sọ́ọ̀dì lọ kò sí ọwọ́ méjèèjì mẹ́ báyìí ní sinsin báyìí tọ́ba fọ́ yóò mú ọwọ́ nípa yóò lọ. yóò sì fi kọ́ òun náà ni ó tún lọ́ọ́ ta padà. kẹ̀kẹ́ sì ní ehe báyìí yóò gun àgùnṣe bákẹ́ni ẹnìkan máa sọ fún wa fún ọ̀ nígbà tó wà lọ́wọ́ ńkọ́ láti

òun náà lè ṣiṣẹ́ mi. ọ̀kẹ́ bí ń lọ sùkúù tí ń lọ sọ́dọ̀ àwọn sítẹ́ǹtì lẹ́dẹ̀ mo máa ń kàn báyìí ń ṣe wọn ní sáàsì sórí báyìí obìnrin ó sì ní yànjẹun sí yànjẹun nìyẹn ọtọ gbogbo ẹ tó ló dẹdẹ tọkàn dúdú ọdún amúkíní sáàsì báyìí èyí tí ẹ mọ̀ pé wọn ò fi ṣerun ní ma alágbára wọn lẹrun gbogbo orí rẹ̀ báyìí. tó ìyẹn nígbèníjà kẹ́mẹ́ ìyára yẹn o kì í ṣe àròjàre tí ìyẹn ma kó sí abẹ́ sọ ara àwọn afọ́jú lọ́jọ́ ayánu sọ̀sẹ́lá wọ́n pọ̀ kẹrin ọlọ́ọ̀lọ́run ní àgbẹ̀kún wọn tọrọ bára ní fún àwọn pọ̀ àwọn yẹn lẹ́yìn káàbù tí mo wí yẹn náà lójú náà ìgbéyẹn fọ lójúmọ́ wọn fọ lójúmọ́ ọ̀kan kí ni wọ́n á tẹ̀lé ń bẹ́. àfáà tí wọn lọ ẹjọ́ mẹ́ta yìí Sheikh Ibn Baz rahimahullah wọ́n wà lọ́mọ twenty years lójú ti lọ pátápátá wọ́n rí tádà àtàtẹ́lẹ̀ wọ́n pé twenty báyìí ojú ti lọ wọ́n sì lóhun tó lé láàdọ́rin ọdún wọ́n tó jáde láyé ìmọ̀ wọn wá dínkù ń pọ̀ sí i ìpèníjà ojúlé yẹn wá sọ fún òdo ń bára. torí tójú bá fọ́ làákàyè ó lè a lè sọ pé kọ́ lọ́wọ́ ọkọ yẹn lójú ni. torójú tí ń rí nàyà ti padà síbò mi lákàyè yẹn máa lé tayọ ẹ̀yin náà wo bímọ sheikh ibn baz ṣe lọ rahimahullah bàbá lu sheikh lẹni ẹ wo wọn ti wọn kàn gbé máìkì síwájú wọn ni àwọn ọmọ tí wọn fi máìkì kan bẹ wọn lè gbẹnu gbẹgbẹ kan nígbà àwọn òkú pọ máìkì kan bẹ wọn rí i mo ti mo ṣe yí ojú ìta yẹn ni tinú bẹ́ẹ̀ dára. tó nípa bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ rí yẹn tí ìbá ti pín yẹn ha pín yẹn ha yẹn yẹn yìí tọrọ gbogbo àwọn ẹni rẹ dáa kanú àwọn harvard tí wọn ò padà ríran yẹn ẹ wò yá wa náà wa asuma fún Abdullahi ọ̀rọ̀ àìrìnàmọ́ yẹn sọ̀rọ̀ àbákò yẹn gé àbẹ́sẹ̀ yẹn gé yẹn ò túmọ̀ ẹlòmíì àwọn akẹ́lẹ́ yọ ti tó gé ní ìsàlá yìí láwọn àfihàn ọkọ̀ òde nígbà náà ń kọ́ ọba gé ógé náà nìyẹn lọ wà nǹkan míì tí yẹn lè máa ṣe máa lọ sí ọba lè fọwọ́ tún ká òwò wù lọ́ba máa ka ni máa fọwọ́ sí ká tí ìbá ti pé yẹn ní kọ̀ǹdíṣàn tó lè pé ipá ọ̀wá ká mọ́ yẹ́nyẹ́ ẹ lè ké kó tó mo ti fáì mo ti gbìyànjú gbàgbára ọ̀ka kínní yìí mọ́ tó yá gbogbo àwọn tó ní dúkìá ọkọ wọn fún ẹgbẹ́ kọsọ̀ wa máa kó tàwọn bẹ́ẹ̀ ni wọ́n béèrè pé ń bolo ti ṣe dé. mo ò sí kankan àwọn àti pé ẹ mọ̀sánì kí wọ́n náà ká wọ́n á bò lẹ́ẹ̀kẹ́ náà mo rè lùbọ́ kan tún ní mowó ẹran wa. ìwọ ọ sọ pé wọn ní ogún yẹn tó máa jẹ fún ara rẹ. àwọn sọ̀sọ́ láńhẹ́ẹ̀tì béèrè kódà máa ń léyìn ẹ̀ sáńbẹ̀ gan àti pé kò tiẹ̀ ṣẹ̀tọ́ illa li darura muliha àfi tára bá níyàn débẹ̀ tó yẹ pé ìrẹ́ tó wà lọ́sítù ti parí ọ̀ka yàtọ̀ sáwọn ọ̀pàrọ̀ ni àwọn lọ́sítù sì ni àwọn dẹ̀ sì ti sọ́ di ọ̀nà ìwájẹ wa mu wọ́n lè ní iye táwọn báyìí ló mú wá káwọn tó sọ̀ bẹ́ẹ̀ la ni táwọn fẹ́ la rẹ̀ bọ́ọ̀ bá sì mú àwọn òní la ni wọ́n ọ̀hún sì má fún lówó tí ò ní ka ọba lè kó gbowó nílẹ̀ ìyẹn ló dáa jù jùkọ́ sọ pé sọ gba one thousand rẹ kí ló fẹ́ fi one thousand ṣe bóyá twenty thousand wọ́n sì láwọn fi la fún ẹni yẹn ìyẹn ló tún yẹ ká tún mójútó láàrin wa kó kádà tó bá rẹ júlẹ̀ bẹ́ẹ̀ yẹn kéèyàn dẹ́ni yẹn pè lọ́dà kéèyàn sọ fún pé èló lo níyọ̀ jẹ́ kéèyàn sì kò fún sódà tí ẹni yẹn ò fi ní máa ba Islam lójú jẹ́ káàkiri yá lọ́wọ́ yóò tún lọ kí wákàtí kejì tí wákàtí márààrún ó fi pé gbogbo wọn sì máa dá one thousand fún ẹ dákun sí ata àká rẹ sọ́padà rẹ kọ́ ẹ dákun ẹ jẹ́ amójútó àrùn yẹn àwọn atọ́lọ́wọ́n ọba àlekí ọlábá ní kí a ní náírà lọ́wọ́ tí condition bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó dé báyìí ẹ má jẹ́ àti pé táwọn èèyàn bá ń dábẹ́ tálẹ̀ pé mi ò fún one thousand tọ́lọ́run dẹ̀ fún yẹn jù bẹ́ẹ̀ lọ ìyẹn lè pẹ́ nìyẹn kéèyàn ní ọwọ́ amúyẹn lọ sọ́sítù yẹn kéèyàn lọ sẹ́wó yẹn káfí pa náà wàhálà yẹn àti pé bí ọmọ àti ìbánilójú jẹ ni kákìrún dákọ̀ máa di ẹ nìkan ìyàwó mi fẹ́ kú àwa fẹ́ kú kó yóò kú nígbà tásìkò rẹ ti tó yóò kú náà àwa àwa fẹ́ kú básìkò rẹ ọba sì tó kó lè kú àníyà àwọn ẹni tí wọ́n sọ fún wọn fẹ́ sọ pírẹ́sìn fún báyìí bí wọ́n ń kawó lọ́wọ́ lọ obìnrin ọ̀hún ó bímọ títí ló ti ṣẹlẹ̀ náà omi ìdẹ̀ ni wọ́n ṣe tí ò ní sí wàhálà kí wọ́n tọ̀ wọ́n ti padà kú ní wàá ní wàhálà wọ́n fẹ́ kú kèé ṣe tán náà ni ìgbọ́n wa sọ̀kọ́ fẹ́ kú torí bẹ́ẹ̀ owó ní ọgbẹ̀mí rẹ̀ là owó ní àwọn agbẹ̀mí rẹ̀ là agẹ̀ tíráì ni tọ́ba di pé ó yíwọ́ káwa náà ká gbìyànjú dáadáa ìkẹrin náà fàní ayélu àgbẹ̀ yìí tábà nù hadith yẹn òun ni pé awolà nẹ́ẹ̀sì bíi nẹ́fàkọ ẹ̀rí bọ́ wà nù hadith yẹn yìí pé wọ́n bímọ tẹ̀hún tọ́ọ̀bà náà kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn lọ́dọ̀ àwọn aráalé ẹ̀ náà ẹ̀ láfẹ̀ẹ́ já sàmójútó eléyìí o ẹjẹ àtàmójútó rẹ o gbogbo àwa tá a ní ara lé ọ̀dọ̀ wọn ló ti yẹ kí ròyìn wa ó ti kọ́kọ́ ṣe kínní o ó ti ó ti da lọ síta ká gbìyànjú lé wọn lórí gan ẹ̀rí wọn ní ẹni tó lẹ́tọ̀ọ́ sí jù láti ṣèlẹ́wọ́ fún òun lẹni tó yẹ kọ́ náwó kó tó fi dẹ́nẹ́ bí ìyàwó ẹ̀ kó náwó fún tara ọba ara sọ dasọ fún ọba ara bàtà ara bàtà fún ọba jẹ fún jẹ pípọ̀ wọn lẹ́ẹ̀ lọ́fẹ́ máa ṣe tẹ́sí nígbà táwa ni ó sì jẹ ẹ̀fẹ́ wọn lọ́rùn mọ́ dáadáa ẹ̀jẹ̀ awáṣẹ́ fún wọn tí ó bọ̀ sínú ilé tí ó sì ní díṣẹ́ ilé kankan lọ́wọ́ ẹ̀rí àwọn yẹn gẹ́gẹ́ lọ́wọ́ kọjá kókó àbá ṣètara lẹ́ rí i pé náà ni àwọn sọ̀tà lá ń sọ fún sáàdù ńjọ yẹn yìí pé ìnẹ́kà ẹ́ àǹtàzàrà ẹ́ wàràsátàkà àhùnìyà tí wọ́n bá fi àwọn ẹni tó máa jogún ẹ lẹ̀ ní abọ́rọ̀ kẹ́hìrún lẹ́kà ó lórí fún ọ mini àǹtàzàrà hum àlẹ́ tán ju fi wọ́n lẹ̀ ló tó sí lọ yẹtẹ̀kà fàfún nàá wọn máa máa tẹ́wọ́ sáwọn yẹn bí fún mi téèyàn bá sanra á jẹ́ kí ìyàwó wa sanra àtẹ̀yí tó bá rí pé ọ̀gbẹ́ nú àwọn ìyàwó alókun òun ni ó sì dán ẹ̀rí pé wọ́n máa ń sọ. ó pe ọgbọ́rọ̀ máa dùn yìnyín fáwa ìyàwó máa banújẹ́ kódà ká tún máa béèrè pé ṣé mo ti ṣe tó díẹ̀ ṣé mo gbìyànjú díẹ̀ kéèyàn tún máa bí. débi pé yóò wá bí wá ní nǹkan tó yẹ ká fún kí àtúwá ní fún lọ́nà ẹ̀kẹ́ àbọ̀ náà ẹ̀mí ọlọ́wọ́n máa yọ lára wa o ẹ̀rí pé wọ́n máa ń sọ̀rọ̀ kan lọ́pọ̀lọpọ̀ gbà ẹjẹ́ àlọ́ gbogbo àwọn onúgbó káàkiri gbogbo ilé tó wà mẹ́ ilé àwọn òbí lọ́pọ̀ jù wọ́n ti kọ́ omi ìkọ́ méjì omi ìmúlẹ̀ kẹta lọ́wọ́ omi ti parí ẹyọ kan ìwọ ní ìyẹ òru ọgbọ́n sí òsì ń tọ́fà ẹ̀tọ́ nìdó òpé yẹn náà ni ẹ̀kọ́ lẹ́nu tí sàkà bá ti wọnú owó ẹ̀ tí ò bá ti yọ báyìí kò sí gbogbo lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tọ́lọ́run bá kí ohun tí ó kì bọ́ báyìí yàyà ni ọjà dé mbẹ́ kíní ọ̀ alágbára lọ́nà ẹ̀kẹ́ àbọ́nà ẹ̀mí ìyẹn lè lọ́ra dúkìá kó ha ìyẹn ò sì ní mọ pé ibi tọ́lọ́run ọba àlekẹ́ ọlá ti ń yọ nìyẹn ọ̀rẹ́ mi kan ọlọ́run bá ń sọ wọn wọn nígbà tí dúkìá àwọn kẹfẹ́ rà wọn ni ọlọ́run yìí máa ń yẹ̀ tọ́ tiẹ̀ náà ọlọ́run ti dà padà bó ti yẹ káàárín orí nìyí àti nkóbi mi lẹ́kùn èyàn lè fi ṣe sàkọrù mi lọ́wọ́ ìjọba ọ̀tá ọ̀tá àti ìgbàyàwó mi lẹ́kùn àwọn obìnrin tọ́lọ́run fún mi ń pa kẹ́kẹ́ lẹ́kùn nù ọ́ àwọn ọlọ́run kíní ìtọ́jọ́ bí wọ́n fẹ́ fi yìí má jẹ́ òbí ìyẹn lè fi ṣe bá dà ṣùgbọ́n tí a máa náwó lẹ́yìn kọ̀ọ̀kan ta ni ó wí bẹ́ẹ̀ nù wá ta ni ó wí bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ló ń tẹ̀wọ́ tó. eléyìí ló ti wá mọ̀ pé ẹsẹ̀ kéde bẹ́ẹ̀ má tẹ́wọ́. ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tó lè bẹ́ẹ̀ nu gbogbo wa. ẹ̀dá àgbàjá gbìyànjú sẹ́rí kìnìyàn kì í fẹ́ kéèyàn mú un náà owó nínú àdámọ́ rẹ̀ ni torí téèyàn bá mu tí bá nẹ tí gbá nẹ táwọn bá yàmìjẹ́ náà lèyìn ó rì wọn ò sì fẹ́ kéèyàn á lù jẹ́ náà ń téèyàn ni obìnrin fẹ́ gbà bàbá àbàdàn tó kú lẹ́nu jọ́ mẹ́ta ló sọ ẹ jẹ́ àmà láàánẹ́ àná ẹ̀yin náà nẹ́nu díẹ̀ ti bẹ lọ́wọ́ yín kẹrin kẹwàá bó ti sọ̀rọ̀ sí tí ọba ní rí bẹ́ẹ̀ ní àwọn ẹni tí wọ́n ń du òṣèlú owó tẹ́lómi ti kó nísìnyí kódà tí wọ́n bá ní yóò máa pa màálù jẹ níjọ́ kọ̀ọ̀kan tí ó fi jáde láyé tí wọ́n bá lọ lọ́rùn ọdún àárí ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ wọ́n tún lé náà tọ́lé àníyàn wọn ò sì lè rí dáadáa kí wọ́n ní kí wọ́n náà wọ́n ti kọ́ náà sí wọn ní náà wọ́n ní wọ́n ra sóògùn fún wa wọn ò tẹ̀lé ṣé ká máa lọ ilé epo ká máa lọ gbé epo kẹ́ẹ̀kì kọ̀ọ̀kan sóògùn fún o. ẹ ọ yẹ ká lọ ilé epo kálukọ́ máa gbé ẹyìn five five litre lọ ká máa lọ gbà lójoojúmọ́ àbá sì kí wọn pé wọn fi wù torí sóòfù ni ànírèpò dàbí yọkẹ́ wà lé lásẹ̀ ní edu lágbàdà máa lọ látọ̀ bá yá. so nípa bẹ́ẹ̀ ẹni tó lẹ́tọ̀ọ́ sí jù ká náwó fún tààrà ń lẹ́yìn tó fi dandan fún wa láti náwó fún bí ìyàwó wa bí ọ ẹ̀rí pé mọ̀ ń tẹnu mọ́ ìyàwó bí ọmọ wa ká náwó fáwọn ọmọ wa lẹ́rí. àgbọ̀yé karùn-ún àti pé ká náwó fún ìyàwó yọ̀ọ́rẹ́ yẹn ọ̀rẹ́ yẹn yọ́ọ́ máa jura wọn lọ bọ́lọ́mùbá ṣe pèsè fún yàn ẹ̀rí páyà tó fẹ́lẹ̀ yóò ń fẹ́ lọ sáàtì mi ń sáàtì yìí ẹni tó bá nígbà láàyè kó dẹ̀ ná nínú kíni ọ nínú gbà láàyè wọn máa ń kó dira alẹ́ ìhẹrẹ ìsòkò ẹni tó bá ti pé wọ́n dín wọ́n ti ẹ̀ fún ni àlè yóò ń fẹ́ mi mẹ́ àtàkùlọ̀ kí ẹ náà dẹ̀ nẹ́nu tọ́lọ́wọ́n bá fún yẹn ìyẹn ni ká sọ nípa ara ilé wa tí wọn náà bá ti ń ṣe bí òsì mọ̀tọ́ ọba sì ṣe bẹ́ẹ̀ jẹ́ àti bẹ́ẹ̀ tọ́ra lè ní ọ̀pẹ́ ọlọ ya ètè ọjà wa o pépé òní já yẹn yẹn ni o ètè ọjà yẹn o dẹdẹ ni ká náwó fúnyàwó fọmọ fẹrú ọ̀rẹ́ yẹn lọ́jọ́ fún wa ká náwó fọmọ afúnwọ́jẹ afúnwọ́wọ́ nígbà tá a nímọ̀ ká náwó lórí ẹ̀kọ́ wọn. ẹ̀kọ́ tí mo wí òun lè yí tó máa jẹ́ táyé àti tọ̀run ni o kì í ṣe tìwé nìkan tá a ti kóra wa sí ṣòro báyìí àwọn ọ̀bà kí ó mọ̀ nítorí sùkúù tá a sọ pé ọmọ ọ̀sà lọ yìí náà pípọ̀ náà àwọn ọmọ nísìn ogbòrọ̀lẹ́ àgúrò wọn mọ́ àárọ̀ ọjọ́ méjì tó tún kún náà àwọn ti pa kéwútì lórí ipa àwọn ayé à ń bọ́ fún wa lọ wọ́n sọ fún mi lọ́sàn yìí pé wọ́n ń gba seventy eight lọ́wọ́ àwọn kan lórí wọn kọ wáyé kì torí kínní wọ́n fẹ́ páàsì ìdánwò tí ó fi wà lójẹ́ náà ni. ẹni tó dẹ̀ máa ṣe seventy eight yìí ó kẹgbẹ́ ló fi mọ́mọ́ lọ sí skul àbọ̀ fẹ́ ṣe sixty wọ́n kẹgbẹ́ ló fi mọ́mọ́ lọ sí skul onílẹ̀ kankan ọ̀rẹ́ǹdì yàrá ni oní àwọn afẹ́ sáré kú subhanallah ọba tẹ̀ ṣe pọ́rùn là ń dààmú sí báyìí kọ́ ọba sì tún dá o máa yé lásán ẹlòmíwàá làwọn ọ́fíìsì lọ́wọ́ ọlọ́run wo lẹ́ẹ̀fìsì àwọn wo ni wọ́n kàwé lánàá ní ọ́fíìsì lọ́wọ́ ìbọ́pọ̀ ni gbogbo wa ń gbé káàkiri tọ́pọ̀ ilé ìdè táwa ń gbé lóde wá sí ni àbí kíláàsì ń ṣe àbá àfi ń kọ́ ọmọ lékè ẹ bá parọ́ kẹ̀kẹ́ fún akọ ọbẹ̀ lọ́ọ̀kà yìí ọbẹ̀ lọ́ọ̀kà yìí ló fi rú owó tó wà ní ìwà ìyàwó ẹ̀ ọbẹ̀ fi tẹ̀sí ẹ̀ síbú àwa ni èmi lè sọ fún àwọn àyíjà pé ọgbọ́n kọ̀ wá kábàá gbé lọ lékè olójoojúmọ́ ní. èké lélẹ̀ ní ọ̀fẹ́ gbọ́lẹ̀ ni mọ́. ẹni tí mo mọ̀ gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ tí òbí sí lọ́wọ́ òun lẹ́nu tọ́lọ̀ kéwù torí kò ní rí jẹ tó kò ní rí náà tó ń bẹ̀. tá a bá sọ pé wọ́n ṣe two thousand ní táàmù wọn ò ní sẹ́. àbáàní ọ̀sẹ̀ máa lọ mú ọ̀rẹ́ sí ẹ̀ẹ́. kóńgò mélòó tí wọ́n máa kà á àwọn Ee, lọ́wọ́ ẹlẹ́lẹ́ mi mọ̀ yìí pé ó lọ ká nítorí tọ́lọ́hún tó tọ́ kò sì ní fẹ́ kí agbègbè tọ́lọ́hún yàn mẹ́ẹ̀. nǹkan ẹni tí ó ṣe pé ẹ̀yẹ mọ náírà ti ń kà lóṣooṣù ọwọ́ nítorí ọlọ́run ǹjẹ́ ńgbà tó ti gbà á lóṣù sí ọwọ́ mẹ́ èyí náà ti fọ́lọ́hún bí yẹn bá pàfà ọ̀fọ́lọ́hún náà àbáfà jẹ́ ó fọwọ́ rere nǹkan tọ́lọ́ àwọn alóńtọ̀ ń tọ́tọ́ wípé tó lóṣù yìí o two hundred thousand lówó mi o iye báyìí mọ fọlọ́hún bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ mi ò fẹ́ ẹ dákun má jà máa parọ́ mọ́ láìkẹ́ torí tọ́lọ́hún ní ẹ̀ má rí bẹ́ẹ̀ torí tọ́lọ́hún kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ìyẹn ju ẹ̀ torí sábà ó ṣe mo ṣe mo ṣe torí tọ́lọ́hún dáadáa kàtọ́ wà mẹ́rin àwọn míì ní oṣù àtúnṣe ẹni wọn tún kà sóye pé torí tọlọ́hún kan láti fi bọ́yàwó àtọmọ rẹ̀ torí tọlọ́hún kan ni ti gẹ̀ẹ́sì torí tọlọ́hún kan ní ńlá kan lélẹ̀ ẹlòmíì ní oṣù wa ṣe náà gbogbo bó ṣe ráwọn kíní ọ̀hún tó gan àwọn èèyàn tún máa wora wọn lẹ́gbẹ̀ẹ́ ìyàwó wọn ni ọlọ́run ọba àlejò alákọ̀ọ́sọ àná wa torí bẹ́ẹ̀ ká náwó lórí àwọn ọmọ wa ká rán wọn lẹ́kọ̀ọ́ ká yọ ẹ̀pẹ́ ẹ̀sìn lẹ́ o irú èyí tí ń ṣẹlẹ̀ èyí tàbí ní jèrè àwọn ọmọ nìlà ńlọ ra wọlé ọlọ́run dákunjá jèrè àwọn ọmọ wa o ọmọ tí ọba lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò sọ́nà tá lè gbé e sọ̀tà àbá ń tẹ̀ra wa jẹ ló. ìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọmọ òun sì ni oníjẹ́ kọ́ ọmọ sẹ́ wá lẹ́sìn jẹ̀sáwò sì ní náà mọ́lẹ́mọ́lẹ́ róòmù mọ́lẹ́mọ́lẹ́ róòmù ọkọ̀ lè fọ́ róòmù tán ọba lówó tó wọn ọsẹ fún ọ lè mọ ọba parí ilé ni tèmi wọn lọ sáwọn ilé kọjú oníbẹ ọsẹni olè kọlé tó tóun bá kọ ọkọ sẹni olè kọ dá tóbi ó sì padà kọlé dáadáa fún gán ọba padà mú lọ sórí òkè ojú lẹ wọn ni tó wọn fi sẹsẹ fún ni ọ̀hún ti wò pé tó bá wà láyé á tún lọ bá ètò ìdájú bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọmọ tí wọ́n bá lọ rẹ́lẹ́fọ ayé ta lọ kó gbowó gbowó àpò wa gbowó wa ká lọ́ọ̀rọ̀ dàbẹ̀ yìí ilé padà máa ń rí nìyẹn wọn ta lè sọ yìí pé ọkàn gbogbo wa ní ìsìn náà òun lọrọ òṣèlú alọ́wọ́ rí dáadáa sínú wọn gbà tí òṣèlú sì ń bẹ sọ nípa bẹ́ẹ̀ ká náwó lórí àwọn ọmọ obìnrin ká tọ́jú wọn lọ́tọ̀ ká sọ̀sọ̀ fún wọn a ti máa nídìí àwọn ọ̀ṣọ́ kan lọ́tọ̀ àwọn àtàwọn àti lọ́mọ tó jọmọge ẹ̀sùn máa ń sọ ọlọ́pọ̀lọpọ̀ gbà ìyẹn lè kàn ní pè bí àti àwọn ọ̀gá wa wọ́n yá ìtẹ́rí bí àpọ̀ pé ọmọ ó lásìkò kọ̀ọ̀kan ìgbà kí wọ́n lè jọmọ ìgbà kí wọ́n á di sísà ọmọ ẹ̀dẹ̀ ni tó pè pé tó ò ní ìdìkà báyìí àwọn nǹkan tẹ máa ń fi sára nì tó ò ní ìdìẹ̀ tọ́lójú lè má sí nígbè bó mo ti fẹ́ máa lọ sọ fún bàbá mi pé mo ní ìdìkà báyìí tó ò ní àwọn nǹkan tẹ máa ń fi sára nì àbí ohun tó bá níbi sọ fún mọ́mí ẹ̀ kí wọ́n sọ fún mi èèyàn máa dà pé torí tí èèyàn bá fún òun ní o ti bẹ̀rẹ̀ ṣe bí àwọn yòókù ẹ̀ o lè di pọ́npọ́n alùsùn ni wọ́n máa ti padà bàrà wọn. pẹ̀lú àwọn obìnrin tó ní sẹ́ríbí àká lẹ́yìn ìgbà kọ́ wọn nímọ̀ fẹ́ ó tún pọ̀ sọ ṣe tí wọ́n bá kà. ìwọ ọdẹ ó ti mọ̀ kó lè ní ìjà àwọn kẹ̀kẹ́ torí ìwọ náà ti mọ̀ bíi bọ́mọ rẹ ti tó ó ti mọ̀ bọ́yẹ kó nídìí ó dẹ̀ ti mọ àwọn ẹni tí ń bá rìn wọ́n dẹ̀ mọ̀ bọ́yẹ kó nídìí àwọn rẹ̀ torí bẹ́ẹ̀ dẹ́dẹ́ ni ká náwó fún wọn ká gbìyànjú ká náwó fún wọn lọ́nà bí tí o bá sí èyí ṣàṣejù lọ́nà tó tọ́ ká má sùn bá tiwọn jẹ́ débi wípé wọ́n bá lọ ṣéǹjì àyè tí wọ́n wá yọ̀yọ̀ lẹ̀ ìkàtúnìyàn. ìgbà àwọn afáàtì ní anáwó fún wọn wá sa àwọn ọmọ rẹ̀ di ọmọ ìjẹra bí ẹgúsí ìwọ ní dúkìá lónìí kí ló fi hàn pa ọmọ yìí ní ìyẹn lówó òpè kọ́ ọmọ yọ lówó ìyẹn sì kò pé kọ́ ọmọ ìyẹn làwọn tẹ́lẹ̀ bí àgbà pé agbọ́dọ̀ fi kọ́ mi kí agbọ́dọ̀ lórí fóònù ni. gbogbo wa yọ ọdẹ lásùn dàgbà orí ẹni lásùn dàgbà ajẹkọ kájẹkọ mọ ìmọ̀ ohun tí ń jẹ gbèsè ayé ìpè báyé ṣe rí nìyẹn wípé ìgbésẹ̀ ẹyẹ nìkan ní máa ń gbésẹ̀ lẹ́ẹ̀mejì èèyàn lè gbé lẹ́ẹ̀mejì ayíwọ kìí ṣe gbogbo àwọn ẹyẹ kan kí ẹ jẹ kó yá wọn mọ èèyàn ní tẹ́lẹ̀ gbẹdẹmú kẹ débi pé tí ọba padà kú lọ́dẹ yẹn nísìnyí ó lè jẹ́ ẹni tí wọ́n sọ fún wọn yẹn tí ó ló wọn ọ̀fẹ́ tó ń tọ̀ wọn ní ní wọ́n dẹ̀ ti fẹ́rẹ̀ ara wọn owó òṣìṣẹ́ rà fẹ́ ẹgbẹ́ ọmọ mi mo ṣe nífẹ̀ẹ́ tó olùsí báyìí lọ́wọ́ afẹ́fẹ́ ọ̀wá rólówó bí àwọn ẹgbẹ́ wa tọ́fẹ́ láti ní ẹni tó wù ẹ̀ kú lè fẹ́ nǹkan yẹn lè lọ yíwọ́ lóbi jáde pẹ́ lómi ìtọ́ bá lọ fẹ́ rú wọn lẹ́rìí tí wọ́n máa sáré kí kí ló dé ah tọ́ kẹ́ni ẹ eh, provision ẹ̀yàwó ló ti tán àwọn kẹ́ni powder milk tá máa ń rà yẹn èyí tí mo sì rà lọ́dọ̀ àbọ̀ àyíṣà ìdí ìsẹ́wẹ́ ní ọba máa sáré ní ọba bọ́ gùn káàkiri tẹ́ bá ti ba báyìí wọ́n ní wọ́n sá máa rí ṣòro lára rẹ̀ ọba tí lójú rẹ̀ kò ní rí fọ̀kànbalẹ̀ fẹ́ mbẹ́ tọ́ba béèrè pé kí ló dé à tọ́ ẹlẹ́ àná eh, kíní àwọn kíní ìpara wọn yẹn mo ní mo ní kí n lọ́ọ́ bá wọn lọ́dọ̀ ọmọ òkùnkùn náà èyí tó wà rẹ káwá sọ máa kó wàhálà tó wà kó lé ayé rẹ tó <laughs> kéèyàn má kó bá àwọn ọmọ tọmọ òbí níláyé ṣe ń bò ní ìmọ̀ kọ̀ǹdíṣàn lè dé kò lè dé báyẹn gẹ ọlọ́run ọba àlekẹ ọlákọsọ àánú wa gbogbo àwọn tó ní ọlọ́run dákun ẹjẹ wọn dalẹ tó nípa bẹ́ẹ̀ àti ẹjọ́ àgbẹtọ wà nù hadith ẹlẹ́ẹ̀kejì. حديث كذا لا باب يعني أنا حدثنا محمد بن كثير قال محمد بن عبد الله المحضر عن أبي هريرة قال أمر النبي صلى الله عليه وسلم بصدقة فقال رجل عندي دينار قال انفكه على نفسك قال عندي آخر على نفسك على نفسك نعم قال عندي آخر قال انفكه على زوجتك قال عندي آخر قال عن فكري على قادمي ثم أنت عبد tọ́ ẹ̀rí wípé alámọ̀lá alẹ́ ẹni tí èèyàn náwó fara alẹ́ rẹ o kò rówó nẹ́tọ́ bá lóun náwó o. ẹtún jẹ́ àwọn hadith eléyìí wọ́n ní Muhammad bin Kathir wọ́n ní Sufyan fún wa ní ìròyìn fọwọ́ látọ̀dọ̀ Muhammad bin Ajlan látọ̀dọ̀ al-Maqburi ọlọ́rọ̀ náà wá látọ̀dọ̀ Abi Hurairah radiyallahu ta'ala anhu wa ardah ọlọ́run sọ̀tọ́ la ń pàṣẹ ibi sọ́dà kọ́ọ̀tì pé ká máa tọrọ ká máa ti sàárà ẹ̀rí báwọn sàhábà ti rí nìyẹn ọlọ́kọ̀ bá yọ ọdún sí wọn ọlọ́run kọjá wa ní o ṣèlú wọn. wọ́n bá ti gbọ́rọ̀ sọ́dá kọ̀ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀mí wọn ti fà wọn náà nìyẹn àdéhùn sálá ń sọ̀rọ̀ sọ́dá kọ̀ báyìí arákùnrin kan náà àwọn sọ̀hábà ànídìí àti orúkọ ànídìí àti wádìí orúkọ ẹ̀ torí àsọ̀hábà tó kó lóhùn mọ́àdùn tó ló gbọ́ àwọn sábẹ́ ẹni dọ́gba ni wọ́n ẹnìkan yóò di ra pé sàbí ẹnìkan bá sọ náà àwọn sàbí pé àìǹdì ìdìnnà bó ti sọ̀rọ̀ sọ́dá kọ̀ yẹ̀mí mi sì ti fà mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ bíi ti ọlọ́run kọ́kọ́ lọ gbẹ́mí ara ẹ̀rú náà ọlọ́fi jẹ̀gbádùn fún lórí ewu bá nẹ́bí ti gbọ́rọ̀ yẹn sallallahu alaihi wa sallam. ẹ̀wọ̀n fẹ́yìn náà máa ń kó àwọn kan nù Adam Smith gbélẹ̀ economics scale of sọ ra jẹun ti ẹni pé yorùbá máa ń sọ yí pé bí náà bá ń jó ni tí ń jọmọ ẹni àbí wọn ò sí sọ ẹwọ bí náà nẹbi ìdìgbé sallallahu alaihi wasallam ànẹbi ju adamu simiti lọ adamu simiti kọ adamu simiti adamu jìbìtì rè jìbìtì adamu rè tọ́bi ààrẹ ẹni ọkọ́kọ́ náà ẹkún náà ẹ̀rí ẹ̀wọ̀n pé náà lọ́kẹ́ ó fi balẹ̀ ọkùnrin yẹn ní ẹ mọ̀ pé bí ṣe máa ń ṣẹlẹ̀ sí wa lẹ́nu yẹn ó jù bẹ́ẹ̀ lọ ọ̀sùn ó gbé díẹ̀ díẹ̀ owó ń bẹ lápò bíi ṣẹ̀kẹ̀rẹ̀ ni ọwọ́ ni indi ahar omi ìlú bẹ̀. sisi ẹ̀dá ẹ̀ wọ́n fẹ́ kọ́ sọ pé mẹ́ta ni olómi tún bẹ̀ ẹ̀sìn aláwọ̀ ni tóun mí bá wà bẹ̀ tọ́ọ̀ bá ti lómi lé àǹfẹ̀kẹ̀ wàhálà ń sọ òjà. Hmm. Hmm, nẹ fún ìyàwó rẹ ẹ wò bó ṣe ń bò ní ìdíkẹ́ bí ọ̀pọ̀ ọ̀ ẹ rí i pé hadith yẹn náà sọ yìí pé hadith Mu'awiya ibn Haida al-Kushairi bí ẹ náà ṣe wí nìyẹn nígbà tó bí anabi léèrè wípé kílẹ̀ sọ tá a fún ìyàwó wa ẹnìkan kẹ́ wa tá a ti níyàwó lé ìwọ́n tó jẹ́ lọ́sọ̀ fún ni pé tòtàìmù ha ìdá tòtàìmù ẹ̀rù ṣáàtì tí wọ́n náà bàjẹ́ ó fi ẹ̀gbẹ́ tí ẹlòmíì ti gọ̀ débẹ̀ o ó lè jẹ́ òkú abẹ́ tó yà yẹn náà ni o gbogbo tó bá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ nítorí igbó fi lè dá lóhùn lálẹ́ àgàmọ̀gàmà. ó yẹ kó lè jẹ́wọ́ wípé búrẹ́dì yìí lé mi àjọ jẹ tó èyàn jọ jókòó èyàn jọ jẹ gbọ́ ara láàrin náà ẹ wo bí tó jíjẹ ọlọ́run ti gbé lẹ́ẹ̀fún rẹ̀ olómi ìtumọ̀ lẹ́ẹ̀fún ìyàwó ẹ̀ òpin ní ọ̀rọ̀ àti àbọ̀ pé ndí àhà mo tún ní mi o lẹ́wọ̀n fún mẹ́ta lẹ́yẹ kó pè ẹ wọ́n nígbà mi gbọ́ báwo ah, tó kí lọ́dọ̀ ànẹ́bì àti náà ànẹ́bì á ti bẹ́ẹ̀ lónìí èèyàn làwọn sọ̀hábà rẹ̀. Ogun sì ní dínà rò kàlọ́wọ́ àti mẹ́ta ọba ni omi ìtú wà lọ́wọ́ mi o àwọn sọlá lọ pé anfiqihu ala khadinik náà fẹ́ni tó bá jẹ́ ọmọ ọ̀dọ̀ rẹ ẹrú rẹ àwọn sọlá ni àyè bá a bọ̀ o lè tún lọ ní mi ìbọyọ̀ ọ̀fẹ́ sọ gbowó tó ní tó ń lọ àǹtá àbùtẹ́rù àbí àbùtọ́rù ìwọ ló tún lè rí nàrẹ́ ni tó bá tún kàn ṣùgbọ́n bó ṣe wà sísẹ̀ ń tẹ̀lé mẹ́ta tí mo fi fún ẹ. sallallahu alaihi wa sallam. àwọn àti ẹ̀ máa tó lọ. mẹ́lòmí kíyàwó rẹ̀ kó béèrè owó ọbẹ̀ òfun lápò kí n àbọ̀ wọn ó ẹran mẹ́fà ẹran mẹ́wàá ni ẹnìkan bá dé ọba ló wọn ọgbọ rẹ ọba fún ní five thousand oṣooṣù ìyàwó mi sì ń jà sí five hundred naira lé ìyẹn ò mú ọ̀rọ̀ bá nìyẹn ti yé àtọ̀ bí a máa tọ̀rọ̀ kéèyàn jẹ tẹnìyàn ó tó ó tó àwọn ẹ̀ mọ̀ yìí pé àwọn obìnrin yẹn nísìnyí sábà fẹ́ máa àtúntàbà àwọn ológun sábà jẹ wọ́n yà lógun kò sówó ta fún wọn tó lè tó wọn sábà máa parọ́ tẹ̀ra jẹ lógun àwa lè sọ àwọn ẹni tí dúkìá wọn pọ̀ o táwọn máa ń ní dúkìá rẹpẹtẹ yẹn bọ́yá wọn ṣùgbọ́n gbogbo ẹni tí ń ní díẹ̀ díẹ̀ kì í sábà fẹ́ rọ tí yẹn gẹ́gẹ́ bá padà wòye sí èèyàn padà rí i pé òun tó fara gbá ọkọ̀ mẹ́ nínú nǹkan tí wọ́n fara gbá yẹn òun tó wá tó jẹ níyàkúnyà ojú rẹ̀ tó wá tó báyìí nígbà tó tún lọ tá lọ rẹ̀ tó ju nìyẹn tó jẹ́ lọ́pọ̀ ìlọ́pọ̀ rẹ̀ yóò wọra obìnrin téèyàn bá ń ṣe dáadáa fún irú rẹ̀ kí òní ṣàjà èèyàn láti sọdáka àwọn yẹn lọ́sọ̀ fún ẹ̀gbá ikúkú ń gbìyànjú lórí ẹ̀ṣẹ̀ tọ́lọ́run náà mo ní di one thousand naira ààfin ó sì lè tá n kó ten thousand yọ fẹ́ mi sojú ẹ̀ kó ọlọ́run ò ní gba sàrà àti ti ẹ̀ mi ò sì lérò pé ọlọ́run gbà orí tiẹ̀ ṣáájú sàrà yẹn wọn ò sì gbọ́dọ̀ sọ́ńdà ọba tàwọn bá kiri ìdásọ lẹ́ẹ̀kan àwọn bá kiri ìṣẹ́ni tí ó ti bá wa ṣe ń kò yá owó láwọn aráalé rẹ̀ lọ́wọ́ ó ti sẹ́tù lé dáadáa ndé ó tó wọn ti wà ló sọ fóun sọlọ́hún kò ohun tóun fi ilẹ̀ tó wọn eléyìí tọ́lọ́hún láàbì. torí bẹ́ẹ̀ kásàkíyèsí àlámọ̀rí yìí dáadáa. wọ́n lọ sọ̀sọ́ láwọn sọ fún yí pé ìwọ ló tún mẹ́ni tó bá tún kù tó bá epo tún láwọn ọ̀dàlẹ̀ ní ìlú mi lọ́wọ́. ni wọ́n bá ti sún mọ́ ẹ bí bùkátà bá ti ṣe tó ló sì máa fún wọn sí. agbẹ́yẹ̀wò lába nù hadith yìí a rí pé òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ó to awlawiyat an-nafaqat báwọn náwó ṣe lẹ́tọ̀ọ́ síra wọn sí nípele ìpele ọ̀dọ̀ sọ pé ó ṣe pàtàkì tó àtọ́lá rẹ̀ ọwọ́ ajá sí kí èyí tó wà ní kéní òun lè tẹ̀yẹ̀ fi bí àbùkátà ara rẹ̀ èyí tó wà ní kejì òun ni tìyàwó èyí tó wà nípò kẹta òun lọmọ ọ̀dọ̀ tó wà lábẹ́ yẹn káàbà sọ báyìí ẹjọ́ wa ni ọ sọ àwọn afáàmì sọ pé tíra yìí ṣe tíra ní ẹgbẹ́rún máa kọ adabul mufrad èèyàn kàn máa lérò yìí pé onísúnnà gidi lòun àbí mùsùlùmí lòun ọ̀nà ẹ̀dẹ̀ ti islam wà lọ́tọ̀ òun rẹ̀ ń ṣe tiẹ̀ lọ́tọ̀ ni ọ̀rọ̀ ẹ̀ máa jẹ́ ọlọ́run kó sànù wa ojú ọ̀nà ọgọ́rùn-ún látúfẹ́ wọlé sí báyìí òní báàbò ìdàkẹ́rì ha àníyá kùlàmọ́ àbẹ̀dìhì ojú ọ̀lẹ̀ kan ní ti ń sọ nípa téèyàn bá kórìíra láti jẹun pẹ̀lú ẹrú rẹ̀ wọ́n ní hadassana muhammadu bin salam. أخبرنا محمد بن يزيد قال أخبرني ابن جريج قال أخبرني ابن الزبير أنه سمعه يسأل جابر فقال يا رجل إذا قضاه المشقة والحرة أمر النبي صلى الله عليه وسلم أن يدعوه قال نعم فإن كره أحدكم أن يطعم معه فليطعمه أكلة في يده محمد بن Salam ó sọ fún wa yìí pé Makhlad ibn Yazid ó fún wa nírò wọ́n pé Ibn Jurayj ìyẹn náà fún wa níròyìn pé Abu Zubayr ó fún mi níròyìn pé òun gbọ́ arákùnrin kan tó ń bi Jábìrù léèrè Jábìrù ibn Abdullah radiyallahu ta'ala anhuma ẹ àni khadim ar ẹ wò ẹni tó bá ní ẹgbàá kó ń fún lẹ́gbàá lọ́dí ọmọ mi ẹ fún lẹ́gbàá bọ́ta kíákíá ọgbọ́ta ẹ lu ẹ lu bọ́ta kó bọ́ta yẹn yẹn ẹjọ́ kó mẹ́yẹn pápátá. sọ ọ. ọlọ́run gba arákùnrin kan tí ń bi jábìrù léèrè látọ̀dọ̀ khadim khadim rọ́jòl ń béèrè nípa kíni khadim rọ́jòl nípa ọmọ ọ̀dọ̀ yẹn. ó ní ìdá kẹfà olè mọ̀ṣákọ́tà wàlẹ̀ harra. ìdá kẹfà olè mọ̀ṣákọ́tà wàlẹ̀ harra amọ̀rọ̀ nàbí yú ánìyẹ̀dẹ̀ ọ̀wàhó ọ̀lànàm fa nkẹ́rì àdúgbòm àníyẹ̀dẹ̀ àmàmáhó fàlẹ́yọ̀tẹ̀ àmìhó ọ̀kìlẹ́tàn ìyẹ̀dẹ̀. olóńgbò arákùnrin kan ti ń bi jábìrì léèrè nípa kádìmì rọ́jò kádìmù ni ọmọ ọ̀dọ̀ wípé ìdá kàfáhùn lè mọ̀ ṣàkọ́ wọlé hàrùrà ó bá já sí wípé wàhálà tó ṣe ti pọ̀ jù. ẹ̀rí wàlíhàrá ó tún ti bí ooru iná níbi tó ti ń bá yẹn sun búrẹ́dì abẹ́rẹ́ ti ń bá yẹn yẹn ooru náà ti kù ló ìyẹn ọmọ ọ̀dọ̀ yẹn. ní mbiri ń bèrè yìí pé sànẹ́bí pàṣẹ pé ká pè é kọ́ wa bá wa jẹ nǹkan tó ṣe yẹn ẹ gbọ́rọ̀ yẹn yé ẹtún sí fún mi nírò pípò ń gbọ́ arákùnrin kan tí ń bi Jábìrù léèrè nípa ọmọ ọ̀dọ̀ èèyàn ìdákàfà olùmọ̀ṣàkọ́ta tí wàhálà bá ti pọ̀ tó ṣe fún yàn. ẹ̀rí ṣe wàhálà gan bóyá ń fa bọ́ ń ṣe gbogbo ẹ̀ ń fọṣọ. wàlíhàrá orúkú ti bùlù rẹpẹtẹ nípa búrẹ́dì tó bá yẹn yẹn àtẹrẹ tó sùn. ìyẹn wá ń bèrè wípé amọ̀rọ̀ nàbí yo ayẹ̀dẹ̀ ọ̀wẹ̀hu sànẹ́bí pàṣẹ pé ká pè é nígbà tó ń jẹ ẹ bá délẹ̀ kọ́ wá jẹ ń ọ̀rọ̀ nìdíyẹ díẹ̀ wọ́n làfa àjábìrò ní bẹ́ẹ̀ ànábì pàṣẹ bẹ́ẹ̀ kódà ọlà ànábì sọ pé fa nkẹrìà àdókòm àníyẹsẹ àmàmọ àhú sẹni kọkẹ ibà tó wá kórìíra ọkẹ lomi bí ẹni tí nǹkan máa rin ni tọ́ba tó kórìíra àti bẹ́rù jẹun falẹ̀ yóò tẹ̀ ẹ́ bò ọ̀kìlẹ́tàn fìyẹ́ de ọ̀yà fún ní nǹkan kẹjẹ látọwọ́ rẹ̀ nínú nǹkan tó ṣe yẹn inú nǹkan tí ń bẹ lára àwọn haúsá tó tún fi yàtọ̀ sí ọ̀kan nú ẹ̀ nìyẹn àtọlọ́wọ́ àti tálákà ẹwọ àtikún olóṣèlú ni wọn tó bá dé báyìí àti gbogbo àti gbá wọn jọ jókòó ni wọn jọ máa fúnra wọn ní súyà jẹ yóò sì máa háwó fún ọba àtọ yóò sì máa lọ padà. báwọn sábà ti máa ń ṣe nìyẹn ọba ti máa ń ṣe nìyẹn ọyẹ káwọn náà lè máa ṣe fẹ́ tí yẹn bá rinra tí yẹn jẹ́ ọjọ́ ló ń yẹn wọ́n á lè fi yẹn ló ń jẹ yẹn sí wa ẹlòmíì rinra gan o lápẹẹrẹ ẹlòmíì ò lè bọ́ ọmọ kékeré gan jẹun wọ́n lè wò pé yọ́ máa jábẹ̀ sí òun lọ́wọ́ ẹ bá lè bá jẹun fún nínú oúnjẹ ṣùgbọ́n tó bá bá jẹun kò bá da láti lè sọ ibi tẹ́ ti ń jẹun dílé kéwù ẹ ọ̀pá nẹ́bí ṣe bẹ́ẹ̀ fún amúrògùn àbí sálámà àbí amúrògùn sálámà ó ṣe bẹ́ẹ̀ fún. mọ́jọ́ ń jẹun ló jẹ́ kó rí i pé kò mú oúnjẹ jẹ pípọ̀ ọmọ kékeré sì mú oúnjẹ jẹ. tẹ́yẹ̀ bá jọ ń jẹun lèèyàn kan gbogbo pípọ̀ wa nígbà tá a wà ní kéékèèké gbogbo eléyàn ọ̀sẹ̀lẹ̀ mọ́ǹsì. obì méjì ni bàbá mi ní tá jẹ sàárì lóru báyìí gbogbo àwọn ìyá méjèèjì ojoko jókòó gbogbo àwọn ọmọ ní ojoko jókòó akọ yẹn la fi gbá bàlá sí. wọ́n fẹ́ràn kan wọ́n fọ̀bẹ̀ kan mbẹ́ wọn ti máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ oúnjẹ síkọ̀ yẹn kò lọ́dọ̀ rẹ ni ọ̀yà gbọ́ rẹ òwò bí ṣe ń jábẹ̀ sí yẹn lọ́wọ́ bí ṣe ń bí ṣe ń yan kíni kíni máa bù mọ́lẹ̀ ká mú oúnjẹ tọmọ mi bá jẹun pẹ̀lú tọ́ bá jẹun fún yẹn ní ìsìtọ́ jẹun kò yẹn ò ní jẹ mọ́ nítorí àìlẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n lè gun kó ṣe sàkàsàkà bíi kí àwọn adìẹ sọ nǹkan báyìí káàkiri ẹ̀kọ́ yẹn táwa ní ọjà gbé wọn wá gbá màlà kalẹ̀ fún wa bí yẹn jẹ bí yẹn jẹ kwalì bí yẹn jẹ wà lọ́fà tírì mbẹ bí yẹn jẹ wà lọ́fà fọ́ mbẹ kò sí kẹlómi má jẹ torí kò ní ríra. ajá sí pé a kéèyàn tún bá rú wọn yẹn náà jẹun kéèyàn wá kọ́ lẹ́kọ̀ọ́ ibi wọn ṣe máa jẹ ni yọrọ bá nẹbi ṣe ṣe ń jọ yìí àpè ya wọlẹm ìwọ ọmọdé yìí ìwọ ọ̀dọ́mọkùnrin sámìlá ìlérò kan dákọ ọlọ́nkọ tó bẹ̀rẹ̀ oúnjẹ ṣèbí sùnìlá wọn kò bí ẹmí nìk máa fọwọ́ ọ̀tún rẹ jẹun wọn kò lè mímọ àyàlẹ èyí tó wà lọ́dọ̀ ẹni ọmọ ajẹ má ní ọwọ́ sẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi táwọn àdọ́mọ tó da aláwàdà pẹ̀lú bàbá rẹ̀ pé wọ́n káwọn jọ́gráfì ń sùn wọn náà máa ń ọlọ yí ẹrẹ gbọ́dọ̀ rẹ ah! àwọn àwọn abẹ́wò kàwé ni ṣùgbọ́n bó bá yí lọ dẹ́bí wọn tún ló lè yí débi rẹ bẹ́ẹ̀ ni lọ́jọ́ daláwàdà wà ní. ẹ kó jájú mọ wípé ọbàjẹ́. níbẹ̀ wọ́n ti káwa lẹ́kọ̀ọ́ pé yìí tí wọ́n bá gbẹ́rẹ́ lẹ̀ báyìí tí wọ́n bá ti yọ̀ǹda fún wa kẹlẹ máa bọ mọkẹjọ yóò máa ti wọrùwọrù ni òun gẹni ó kọ ọgbọ rẹ a ah! ó lè sọ fún pé ọgbọ àgbàlagbà ni jọ mẹ́rin kódà bá ti jọ wà lára ọta jálùsùn nẹkẹ àgbà mbẹmbẹ bí tẹlomi gbogbo abákẹ́nà ó ti kó bákan náà bẹ́ẹ̀ ni ìwọ́jọ́ mọ̀ sí èmi jọ̀gà ìyẹn ẹsẹ̀ bákan náà mọ̀ ìwọ́jọ́ mọ̀ èmi jẹ́ bàbá á kẹsẹ̀ bákan náà ó ti yàtọ̀ síra wọn dáadáa ó yẹ kó tètè dé náà káfí lè mọ̀ pé bákan náà láti jọ rí gbẹ̀mí ti wá lọ sáájú ẹ̀ dáyé ìyẹn ó tún máa fi ọ̀wọ̀ yẹn náà sí ìyẹn ó tún máa fọwọ́ yẹn sí ìyẹn lè wà lóde kí yẹn jọ jẹun nínú ìyẹn lẹ́kọ̀ọ́ náà tún lélẹ́yìn mẹ́lẹ́ lómi ó tún máa béèrè wọ́n ti ṣe fáwọn àbá àwọn yẹn máa mẹ́sìn mọ́ ajá mọ̀ kẹ́hàn. wọ́n ní wọ́n gbóúnjẹ kẹ́ fáwọn àbá àwọn gbé kẹ́ fáwọn ọmọ kéwù. wọ́n bá ní ah, sáré bí ní alẹ́ ṣe bẹ́ẹ̀ ah wàláhì ọ̀sán àgbẹ̀ ní jimá ní wàláhì ẹ̀rí rẹ̀ ń bẹ tọ́lá láàfíà dáadáa. nígbà nẹ́bí jáde dáadáa báyìí àrẹ lágbára oko kẹta bí tó ti ju tí ó wà ọ̀pá ni wọ́n gbé fún èyí tó sì lágbára tó fáyìn gidi wọ́n gbé fún ànẹ́bí àtàwọn yòókù náà. ó wà dáadáa láti fi pọ́n pé àwọn ẹwà lọ gbé mọ́tì fáwọn ẹ̀fọ́ wa ní Coca-Cola wà láyé ní jẹ́rẹ́ ó ṣe gọ̀ọ̀gọ̀ gọ̀ wá pátá wọ́n fi sàkọ́lé àfáà náà wọ́n tọ̀ wọ́n wà ẹ̀hẹ́ wọ́n fi àwọn wọ́n lè ṣe bẹ́ẹ̀ náà kí ló àgbọn òfú wọn náà rárá ẹ dáa kínníkínní sí yẹn lẹ́mìí bẹ́ẹ̀ wọlé ìjà àfa ọ àsámọlé ń bẹ ń ìjà àfa báyìí àbí kéèyàn wà ní ipò kan tó ga bẹ́ẹ̀ ẹnjọ́ mẹ́ta yìí tún <laughs> òbí ọ̀sàbùlẹ̀ mọ́ ṣe wá sí gbé wọn bímọ wọn á sì fún wọn ń bi àwọn náà pé ẹwà o ìyẹn lẹ gbé fáwọn àfa àmàlà lẹ gbé fáwọn ọmọ kí ó sẹ́ẹ̀rì tó ọlọ́run lẹ́ẹ̀dì rẹ wá ṣubú òní gbọ́ lónìí tọrọ farabalẹ̀ gbé <laughs> òbí farabalẹ̀ béèrè. kì í sùn ní ilé rẹ̀. oníkan gbẹ̀rì ilé yẹn ó lè yàtọ̀ dáadáa dáadáa ó lè yàtọ̀ gbáyé fún ògùn jẹ fún rárá ọ fara mọ bẹ́ẹ̀ fún ọ̀rẹ́ ọ̀rẹ́ àmàlà yéṣu yàtọ̀ rẹ̀ wọ́n kẹ̀ ti sákẹ̀ wọn padà rú lọ́kà. tó ẹlòmíràn arìnrà orìnrà ló ẹgbẹ́ wa ó lè léyìí ṣe ń ṣe àǹfọ̀ sálàmù sọ ìjọba tó bọ́ ajá sí pé nìkọ̀ọ̀kan ń ṣe èdè àti jẹun pẹ̀lẹ́rú ẹ̀ fálẹ̀ ọ̀tá ìbò ọ̀kìlẹ́tàn ti ẹ̀dẹ̀ kọ́ya fún ní kíni o kó fún un jẹ nínú oúnjẹ tó wà lọ́wọ́ ẹ̀ tí èèyàn bá rìnrà ó fi ń dájú abẹ́ ti nítorí àwọn ẹ̀kọ́ míì tí ó wáyé bí tẹ́lómi rìnrà dé kò lè báyàwó ẹ̀ jẹun hàn lálá ah, kíkálukú gbé tẹ lọ́dọ̀ torí bo tẹ ẹ ti máa ń jẹun àwọn àwọn ní ìfẹ́ láìkẹ́ á láìlá ìyá ah rẹ ah, ah. ọ wà lè sọ fún pé ọ máa jẹun dáadáa ẹjọ́ fẹ́ máa já báwọn òbí yìí jẹun ìyá wa ìta sọ òjíṣẹ́ ọlọ́run sọlọ àṣọlá débi wípé wọ́n ní táwọn bá ń ṣe àlejò lọ́wọ́ táwọn bá tún fẹ́ mu wàrà láì níbi táwọn bá gbẹnu sílànà ẹbí ọgbẹnu sí ọba fẹ́ mu tiẹ̀ ẹ̀wọ̀n ọwọ́ mi tó tún dọ́gbọ́n ó ti sọ pé kó tún bá ọ sáré ní ojú ìlú ọ̀rọ̀ ẹ̀rẹ̀ lọ ń ríra burúkú ìyá ọmọ ẹ̀ kí ló wá fẹ́ níyàwó sí. láyé àtẹ̀wò ni o oríṣi máa ń ṣe lọ́dọ̀ àwọn ẹni ṣáájú jìnnìjà a gbọ́dọ̀ jẹ́ kí dùnú máa wà lára àwọn òbí wa máa dùn ọ́ nú gan ká má ríra ń pa ọ́ ọlọ́mìnì kan rẹwà gan.

ẹ̀ ṣe máa ń ṣe nìyí bó ti fẹ́ náà ó yá yọ máa nà kà síyàwó yàwó ẹni à kò sí dúdú jù wọn ò rí nẹ̀tẹ́lẹ̀ kò sẹ́ra jù ẹ́ ó ti gbẹ wàhálà ọ̀gbẹ́ wo kó kò rí tẹ́lẹ̀ wọ́n ti bó ti ẹ̀ ṣe tínrín yìí gan àwọn èèyàn ni mo gbẹ bó ti gbẹ yìí gan gan ni mo láì. ẹ̀rí kí ẹ má jẹ́ arìnrìn ẹlòmíràn kò lè bá wọn jẹun kò lè bá wọn rìn a máa ṣì bẹ́ẹ̀ wọ́n sọ pé bí ẹ bá tẹ̀ wá kórìíra àti jẹun pẹ̀lẹ́rú náà kó fún un jẹ nínú èyí tó wà lọ́wọ́ ẹ̀yẹ rẹ̀. agbẹ́yìí dábà nù hadithi yìí wọ́n ní kó fún jẹ́mbẹ̀ yẹn ni pé kó fún lókèlè kan ẹ̀rí tí ó jẹ́ fi ṣèwòsàn kínní o ara rẹ̀ tó ti gbóná pẹ̀lú búrẹ́dì ti ń sun láti gbàyà tó fi ìdáná yẹn tó ti ṣe sí lára bá àlẹ́rú bá àánẹ́ lọ́mọ ọ̀dọ̀ ká ṣe bẹ́ẹ̀ o òbí ẹ ká fún wọn. Ah, àgbẹ̀yìn táwọn tó bá nu hadith yẹn wọn ni pé ń sìn àlùyò kòló kiri àlá tẹkiri mi lọ́mú lòdì pé ká pẹ́ rúlé. Ah, pẹ̀lú pé kéèyàn mú jókòó lọ́dún yẹn kéèyàn fún jẹ́ ó dàbí ó kéré nínú wàhálà kan lé lọ́wọ́ à. dẹ̀ tó wà nú ẹ̀sà tó wà nú ẹ̀sìn wa yìí tó fi yàtọ̀ sáwọn ẹ̀sìn míì ojú ọ̀nà kan tún ní ọgọ́rùn-ún lé kan òní báàbò yóò tẹ àìmọ̀lẹ̀ àbúdá àní kéèyàn fẹ́ rú jẹ níbi ohun téèyàn bá ń jẹ òní abdullahi كان النبي صلى الله عليه وسلم يوصي بالمملوكين خيرا ويقول وأطعموهم بما تأكلون وألبسوهم من لبوسكم ولا تعذبوا خلق الله. حديث إلي ولا لا فيها pẹ̀lú àwọn ẹ̀rí mi tó ti ṣáájú ní one eighty eight abdullahi maslama onímọ̀rùwánu bin ma'awiya ọsọ fún wa ikú alátọ̀tọ̀ fálò bùnú mo bá ṣẹ́rù fálò náà wá sọ pé mo gbọ́ jábìrì ọmọ abdullahi ti ń sọ báyìí pa nẹ́bí sallallahu alaihi wasallam yóò sùn ìbílẹ̀ mamlukina khayra wọ́n ń sàkọọ́lẹ̀ ká ṣe dáadáa sí àwọn ẹrú nínú ọ̀rọ̀ tá nẹ́bí wa ń sọ ni pé á ti àyìnbó hún mimma ta'kulun ẹ máa fún wọn jẹ níbi ohun tẹ́ ẹ bá ń jẹ wa albisu hún min labusikum ẹ sì fún wọn wọ níbi ẹ̀wù tẹ́yìn náà ẹ bá wọ̀ wọn là tó àwọn ìbò kálukọ̀lọ́ ẹ má jẹ̀dá ọlọ́run ọba níyàwó àti bí ìtọ́jọ́rú eléyìí níwájú. ojú ọ̀nà míì ní méjìléní ọgọ́rùn-ún oníbàbọ̀ àlìyé jìlẹ̀sù kọ́ àlìyó jìlẹ̀sù kọ́ di màhú máàhú ìdá àkàlà. ṣé kó mú ọmọ ọ̀dọ́ rẹ̀ jókòó pẹ̀lú ẹ̀ nígbà tí bá jẹun lọ́wọ́ ṣé náà lọ́tọ̀ wọn ni haddathana musaddad. قال حدثنا يحيى بن سعيد عن اسماعيل بن ابي خالد عن ابيه عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال اذا جاء احدكم خادمه بطعامه فليجلس فان لم يقبل فليناوله منه. tọ́ ìyẹn náà ẹjọ́ yìí dáa ti wí tẹ́lẹ̀ wọ́n ni ọ sọ fún wa yìí pé yahya bùnú sa'id ìyẹn náà sọ pọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ Ismail ibn Abi Khalid látọ̀dọ̀ bàbá látọ̀dọ̀ Abi Hurairah radiyallahu anhu. wọ́n là nẹ́bí ọwọ́ látọ̀dọ̀ àti sọ̀sọ́lá àti sọ̀sọ́lá sọ pé idha jaa ahadakum khadimuhu. tọ́mọ ọ̀dọ́ ẹnìkan kan yín bá wá sọ́dọ̀ rẹ̀ bi ta'amihi tó gbóúnjẹ rẹ̀ wá. fálẹ̀ yóò jìlẹ̀ sùkú kọ́ ya dá jókòó. ìwọ náà wàá jókòó wàá jẹ́ ń tọ́ba ajásí pọ́ ọmọ ọ̀dọ́ yín ọgbà òkè ah, àrífín wá jókòó lẹ́gbẹ̀ẹ́ ọ̀gá mi ẹlòmíì lè fi ṣe àpọ́nlé bẹ́ẹ̀ fálíyù náà wíìlì hó mìn kọ́gà yẹn ya gbìyànjú kó fún lóúnjẹ yẹn o ìyẹn ti jọ rúhun tí a ti mẹ́nu bà ṣáájú. wọ́n ní sábà wo hadith yẹn a máa rí níbẹ̀ alḥasu ìsinlójú kòkòrò ala makarimil akhlaq lórí ìwà alákànlé àti ìmáa ṣe àánú nípa ìfúnnijẹ àgàgà yẹn ni wọn bá ṣe ń jẹ àbẹ́ni tó gbé wá kéèyàn fún bẹ́ẹ̀ lọ́dá o lápẹ̀lẹ́ wọn bá jóúnjẹ tó ta sánsán téèyàn fún bẹ́ẹ̀ ẹ mọ̀ kó máa léwu ẹdìgbàgbé àdìsí tá a ti kà sẹ́yìn ìyẹn àdìsí àbùzár fani sọ̀sán láǹsà fún pé ìrẹ́ àbùzárì gbà yóò tọ́ ọba ti fẹ́ ṣe bẹ̀ jẹ́ kó mi ọbẹ̀ ọmọ akọ ọba fẹ́ ṣe rẹ̀ jẹ́ mi ọbẹ̀ ọmọ akọ ọ fún aládùúgbò rẹ̀ níbẹ̀ ọbẹ̀ tó bá lọ ta sẹ́sẹ́ dáadáa tó rùn téèyàn fi rú sí dáadáa tó mọ ọrùn tó dùn jáde àwọn afẹ́rẹ́ yẹn kọ́ wá jẹ́ mbẹ́ ọmọ alẹ́ wo àbẹ́ ti gẹ̀ẹ́dì èèyàn fún jẹ́ ó fi hàn pé hadith yìí ń sọ ọ́ kò lára ẹ̀mọ kẹ́rin mi fúláì lórí ìwà alákànlé àti pé ká ṣàánú pẹ̀lú fífúnni jẹ àgàgà ẹni ọba ṣe ń jẹ yẹn àbẹ́ni tó gbé wá wọ́n ní pẹ̀lú bẹ́ẹ̀ yẹn ń kọ́ ẹ̀mí rẹ̀ máa máa lélẹ̀ ṣùgbọ́n gbogbo èyí tá à ń sọ yìí afẹ́ bẹ́ẹ̀ ni ìsọ̀rọ̀ ẹ̀ fún àtúntò tá a bá ṣe ó fi ń da púpọ̀ jù. hadith mi ní lábẹ́ báàbù yìí wọ́n ní haddathana Bishr ibn Muhammad. قال أخبرنا عبد الله قال أخبرنا أبو يونس البصري البصري عن ابن أبي مليكة قال قال أبو محذورة كنت جالسا عند عمر رضي الله عنه جاء صفوان بن أمية بجفنه يحملها نفر في عبانة ووضعوها بين يدي عمر فجاء عمر الناس مساكين وأرقاها من أرقاء الناس أهله فأكلوا معه ثم قال عند ذلك فعل الله بقوم أو قال لحى الله قوما يرغبون عن أرقائهم من يأكل معهم فقال صفوان أما والله ما نرغب عنهم ولكن نستغفر عليهم لا نجد والله من الطعام قد ما ناكل ونطعمه آه عن بشر بن محمد ọsọ fún wa wípé abdullah ó fún wa ní ìròyìn pé àbẹ̀yẹ̀wò nọ́ọ̀sìn basri ọlọ́wọ́ alásọ̀dọ̀ ibùdó àbí mùláìkà wọ́n ní abu ẹni tó mú hadithi irun pípé wa aládìgbàgbé ni Ibn Abu Zaid yẹn lálàrí lójú rẹ̀ ẹ̀wọ̀n pé ńgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wo ipe tá a bá fẹ́ sọ pé kán ká kírun bò láti máa káwọn èèyàn jọ oríṣi lọ́sọ̀ àwọn kan ní kán dáná iná dídá àwọn ọmọ jù sí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ àwọn kan ní kán lọ agbọ̀n aago lúlù gan àwọn kan yó wọ́n nìyẹn èwo láwọn àti wọ́n tó di pé Ibn Abu Zaid yẹn lálàá mọ́júmọ́ ọjọ́ yẹn ọlọ́run rẹ nìkan tó wá bá òun lójú rẹ̀ ó dẹ́ pèrún bá a ti ń pè yẹn ẹ̀rùn pípé èyí tí ò ní tàrìjẹ́ rìn nínú tàrìjẹ́ yẹn yẹn ni pé tàkìyọ̀rọ̀ jẹ mẹ́rin òun náà ní ká sọ pé ashhadu allah ilaha illallah ashhadu allah ilaha illallah ashhadu anna muhammadan rasulullah ashhadu anna muhammadan rasulullah ọwọ́ àti ẹ̀wà sọ kó sẹ̀ wí sókè pé ashhadu anna ilaha illallah kọ́sẹ̀ pariwo rẹ̀ kò ní nínú ẹ̀jẹ̀ àbí màṣúrọ̀ yẹn tẹ̀gbìrọ̀ tiẹ̀ jẹ́ méjì ṣùgbọ́n yẹn ní nínú wọ́n ní tààrí jẹ́ nínú.

a ti kọ́kọ́ gbóòórùn àwọn nǹkan wọ̀nyẹn ká tó kó nàìjíríà pẹ̀lú àwọn ọ̀gá wa tán wá láti ilẹ̀ Sudan wọ́n á gbé tírè yẹn kalẹ̀ tírè yẹn máa fẹ̀ dáadáa wọ́n wá ráìsì ilá wọ́n ṣe sí àtẹ̀já wọ́n á ti fọ́ bí ata náà sí o wọ́n á ṣe sí bí àti gbogbo nǹkan tẹ́nu máa ń jẹ lóríṣi wọ́n á gbé sí gbogbo yẹn wọ́n jókòó ráńdì ẹ̀ báyìí èyí tó máa rí orí ipa rẹ̀ tí yẹn bá tún délẹ̀ sàwọn díyà dẹ́ àwọn máa tẹ nylon ọba jùlọ tí yẹn bá lọ mọ́rọ́mọ́rọ́ ìyá rí tètè yẹn ètò kálukú náà ló máa máa kárí sẹ́ni bí òní kan ẹ̀ kàn jókòó wọn gbé kìnìún yẹn síbẹ̀ kálukú máa jẹ lọ. ẹ̀rí wọn ni wọ́n á gbé àdágúnlẹ̀ kẹ́ wá sí rètí ọgbà gbogbo wa yàmílò ha nẹ́fàrún ti àbá wọn làwọn kan wọ́n gbé dání nínú àbá àbá ni asọ́gbàgẹrẹ bí aṣọ tá a máa ń dàbóra yẹn tí màmú máa ń dàbóra a máa ń wọ̀ lórí aṣọ wọ́n gbé tìrẹ̀ yẹn bẹ́ẹ̀ ọwọ́ àtọ̀ ẹ̀hà wọ́n wá gbé tìrẹ̀ yẹn síwájú Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu wọ́n là fún àwọn ọmọ wa ké sáwọn èèyàn tí wọ́n jẹ́ aláìní àtàwọn ẹrú nínú àwọn ẹni tó jẹ́rú tó wà láyìíká rẹ̀ fa akalu ma'ahu subhanallah wọ́n jẹun pẹ̀lú Umar ibn al-Khattab ẹ̀yin náà ti mọ bí mọ̀ náà kí wọ́n Umar ṣe tó. ọwọ́ àdánù tí wọ́n wà lè jẹ́ náà aṣọ sálá lóhùn ń jọ̀gàn aṣọ jẹ́ nínú rẹ̀ wọ́n ni gbogbo àwọn yẹn rí dáṣọ wà ní bóńbó àfi mọ́rùn nìkan aṣọ tí ẹ tó ń tún wọlé ti ti ó ti tó ti lè lè rí àwọn àwọn kan tó tún lè dà nẹ́bí ọlọ́run lẹ́yìn mi ni ní ọ̀bàjẹ́ ṣùgbọ́n kò sí ọ̀sán nẹ́bí mi Umaru yẹn bó ṣe wá pàtàkì bó ṣe tó yìí gba àwọn gbé tírè yẹn dé tó ń jẹ wà nú ẹ ó ké sáwọn èèyàn tí wọn jálà ẹ ní àtàwọn ẹrú nínú àwọn ẹrú tó wà láyìíká rẹ wọn á jẹun pẹ̀lú Umar wọn lọ wá sọ nígbà yẹn pípé fáàlọ lọhùn bí hàwùmí wọn ní àbọsọ pípé làhàlọhùn hàwùmí ìgbéjìnà sáànù Ọlọ́run kọ jẹ táwọn ọjọ́ kan àwọn ọjọ́ wo yẹrù ọbùnà án àríkọ ìhìm àríkọ ihim àwọn ẹni tí wọn fẹ́ rí ẹrú wọn lójú wọn èyí fẹ́ kẹ́rù àwọn jẹun pẹ̀lú àwọn kọ̀ọ̀kan la sọ̀fùwánì sọ̀fùwánì wa dáhùn báyìí pé wọ́n ní àmọ́ wàláhì wọ́n ní mo fọlọ́hùn búra mọ́ọ̀nà ẹ̀rù gọ́ọ̀bù àwọn òṣojú kòkòrò kẹsì pa àfẹ́ rí wọn sójú o wọn là ná nẹ́sà ìrọ̀ àlẹ́ yìí ṣùgbọ́n àwa máa ń fọlá fún wọn ni la najidu wàláhi mi nà tọ́hámi tọ́yìf subhanallah wọn làwọn ọ̀rọ̀ oúnjẹ tó dáa táwọn ọ̀jẹ̀ débi ipá wọn ò fún wọn jẹ kò tí ì yé òtún oúnjẹ tó dáa tá a lè jẹ débi ipá wa gbé e fáwọn ẹrú wa ni àṣẹ kí wọn jẹjẹkújẹ tá a bá tún jẹjẹkújẹ òye yín rárá rábí sí ìfọmọ òye díẹ̀ mi ó ní nẹ̀tà ìrò àlẹ́ yìí àwa máa ń fún wọn lájú lọ ni a máa ń gbọ́lá fún wọn wàláhì ó ní lánà jíjù wàláhì àwọn ò rí tó da tá jẹ débi ipá fún wọn jẹ kí pa àfẹ́ kí wọ́n bá wa jẹun ẹ̀rí hadith yìí wọn nínú àgbọ̀rọ̀ wọn ọ̀fọ̀ sáré òfin bíi náà ládùn a fi lè fi ààyè ìbéèrè lẹ̀. Wọ́n tètè máa gba tàbàrọ̀ àti yẹn. Ẹ jẹ́ ká máa gbọ́n wọ́n sí tàbàrọ̀ àti yẹn o. ìyẹn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ah. tọ́ga ló ń bí yẹn wá o ẹ̀wọ̀n kọ́ wà nù hadith yìí kíkan nù àwọn sàhábà bíi anabi léèrè sallallahu alayhi wa sallam wípé ta lẹni tí mo lè ṣe dáadáa sí jù ó ní ìyá rẹ̀ ni kódà wà nù àkọọ́lẹ̀ pé èèyàn gbọ́dọ̀ gbọ́lá fún ìyàwó èèyàn ju èèyàn lọ àbóǹbí èèyàn lọ ọ̀rọ̀ bó di yé wọ́n lọ mọ nọ́mbà tó fún ìyá rẹ̀ mọ nọ́mbà tó ṣáájú gbogbo nọ́mbà ní ọ̀yẹ́ ọ̀rọ̀ bó di yé bẹ́ẹ̀ ìyàwó ọ̀gbọ́dọ̀ kó báyẹn débi pé òbí ní mójútó ẹ̀yà ló wà fún ẹ wá rí ẹni tí wọ́n kẹ́ fi títí lọ pé ẹ fún mi òun ní ṣòro ìyẹn lè wájú. yes tọ́ba ní wọ́n sọ pé ṣẹ̀ fóun èèyàn ò ní kan sáwọ́ bí tí wọ́n ti ṣe. yes ìyẹn lè sọ bẹ́ẹ̀ àwọn pé kí wọ́n sá ti mú tiẹ̀ wá irọ́. nítorí pé nù nǹkan tí wọ́n fún wa ní àlàyé rẹ̀ nínú ṣe ti ṣe eh, Muhammadu sọ̀tún Al-Albani rahimahullah. wọ́n ní ṣèṣì wọn sẹ́nìkan bá lóhun ní ìdìbò káàtà bẹ́ẹ̀ ṣé kò máa ń fún wọn lówó ṣùgbọ́n kí wọ́n tó fún yẹn lówó wá sí gbèsè kí wọ́n lọ síwájú. wọ́n ní bẹ́ẹ̀ lọ ṣẹlẹ̀ rẹ́ nìkan tó lọ yáwó alájẹmásù rìbá ọba ní sẹ́wọ́n ó ti wá wọ gbèsè ṣéèkù ni kí wọ́n lọ wájú lẹ́yìn tí wọ́n ya léyìí tí wọ́n ya sẹ́wọ́n wọ́n kùn léyìí tí wọ́n wọ̀. ẹ̀wọ̀n fẹ́ nìkan béèrè ìjìn ló gbẹ́ ń lọ yáwó rìbá à ń ti ya yọ́ àfi tó bá lè lọ sọ́dọ̀ àwọn náfò àbí lápò ni wọ́n tọ́lọ̀ sọ fún wọn wípé owó ojúlówó wọn ni kí wọ́n gbà kí wọ́n bá gbèlè tí wọ́n bá ti gbà tí wọ́n bá ti gbà ó sẹ́yìn náà ní kọ̀ọ̀kan lọ́dà ò lè dá ságí. yes. náà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ téèyàn bá ti rárá yóò ṣe pé pé àkúdúkú rẹ̀ àtólówó tó báyìí nínú àtólówó tó báyìí tí ó sì nẹ fóun wọn kẹfà ara sọ pé ọkọ rẹ òun náà ló ní kíní lọ́wọ́ mi báyìí ọkọ rẹ òun náà ló ní nǹkan báyìí tó sì yẹ káyọ̀ ilé yẹn gbádùn ayé nígbà tó fi wà láyé tí wọ́n lè máa fún ládùn àpọ́wọ́ rẹ̀ ọmọ àròkè sí i ìjà yẹn. Now. tàbá bẹ̀rẹ̀ lẹ́yìn ìmọ̀ọ́mù a máa wá tó lọ sọ́tún a tún tó òsì òun lọ́dà ṣàlà ṣùgbọ́n tún ìmọ̀ọ́mù ni kò jẹ́.

bẹ́ẹ̀ni kọ́ máa ń mì jù ní tọ́lá àwọn sálàfù wa tó máa kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ díẹ̀ díẹ̀ ní ebi kọ́ sọ̀ dídí ẹlòmíràn wà sábà ẹlòmíràn wà nígbà tá a dá ní ẹ̀ gbogbo ẹ̀ làwọn àbá ń kọ́ wọ́n ń kọ́ wọ́n ń kọ́ gbogbo làmẹ́bí náà wọlé ńgbà tí ń sàdúrà ìpọ́kẹ̀tẹ̀ wọ́ ẹni hàn gbogbo ẹ̀rọ bẹ̀ kú nínú kẹta gbọ́dọ̀ farabalẹ̀ bẹ́ẹ̀. aláàbò lè dá àwọn ọmọ ìlú náà wọn ní wọn ti fi ìyẹn bá lórí tí àkókò wa bẹ̀rẹ̀ ló máa yẹ fún ẹ lè ṣe ìyẹn. ẹ ṣe ní ìyẹn bá lóyún àṣejẹ yẹn a lè sọ pé kò dáa pẹ̀lú káwádìí kí ni fẹ́ fi ṣe torí gbogbo nǹkan ilẹ̀ Yorùbá wọ́n kẹ̀ sọ di rádaràda ni. omi ò lè jẹ́ gbin ni wọ́n á ní kọ́ sí ìpínlẹ̀ wọ́n lè ní wọ́n lọ yèrè wọ́n lè ṣùgbọ́n fún ma ka yá sáré ló ma dá wàhálà lẹ̀ àbí kí ka yé pàtàkì ọ̀sìn báyìí lọ wà fún gbọ́dọ̀ ṣùgbọ́n nǹkan tó ń bí ẹja àrọ̀ wọ́n ní náà yóò jẹ láwọn nǹkan tó lè sára lórí ẹyin ni yóò tí ò sí láburú kankan mẹ́ tó lè pín nǹkan ẹ̀dí àyè wọ́n gbọ́dọ̀ fi ṣe epo kínní ni wọ́n máa ta àjọsìn mẹ́fà kínní náà yèrè yé báyìí wọ́n bá ti di pé èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ sáré sòsù ká ẹnu ọ̀nà ìkẹ́ ló sì ti jẹ́ àdánwò ti dé torí pípọ̀ nǹkan tó sara lóore lọ́wọ́ àti olùkọ́ pípọ̀ nǹkan tó máa láwọn fi ń pàdé. bọ́lá ti di pé wòròwòrò yẹn ti dé bẹ́ẹ̀ kéèyàn sanra kọ́ lọ àwọn alágbo tí wọ́n fún lágbo aláàbí mi ẹ̀dá mi ń sọ àléyìn onígbà mi tọ́ba ti di bẹ́ẹ̀ pé iye báyìí tọ́ba jọkùnrin mẹ́sàn-án tọ́ba jọbìnrin ọ̀sìn di àdáwòde. ọ̀pọ̀ ọba ń bẹ lórí bẹ́yìn òde dáadáa yẹn ìdí ni pé ìwà àkókò níbẹ̀ balẹ̀ léjì pé ẹlẹ́wẹ̀ obìnrin lè wà síbẹ̀ pé ẹ̀rí níbẹ̀ lẹ́jẹ̀ ojú ọ̀sẹ̀ kẹ́lẹ́ ìlú wájú ibi lónìí ìgbà ní ló báyìí ìlú lè bọ́. gbogbo ojú òbí ìlà lójú kẹ́lẹ́ ìjọ máa ní ìjọ máa ti pé àkókò láti ìbá wa sọ láti lọ́la mú pé ojú òlà lè kú. ẹsẹ̀ rẹ̀ ń tọ́ jọkọ yóò àwọn kan lé ìlú ilé àjọ ń gbé ẹ̀ẹ́dì gẹ̀ẹ́dì wọ́n dẹ̀ sì mọ odò lè tó àwọn afun ní odò lè tó torí gbogbo bá a ti ṣètò àwa náà mọ́ ọ ẹgbẹ́ fa alihamaha ujuraha wa taqwaha èyí ó ṣe bó ti tó àti bó ṣe yẹ yẹn tí yẹn bá wá ṣe tí bá ń béèrè léyìn onígbà báàrin ẹ̀ ṣe yé mi a ní òde ìyàwó lọ́la aláàkà Yusuf bin Salah ọbẹ̀ ìyàwó lọ́la ní ní dẹ́mọ́ sísàn ní olúwọlé mbẹ́ ọ̀yá láago méjìlá ká ti dé bẹ́ẹ̀ lọ́dí yé méjìlá ẹ́ ọ̀yà. Hmm. ìmọ̀mù ti mọ̀ ẹ́ tèmi kò rí yẹn tó máa ṣe ní àbí wọ́n àìyá òye mi mọ̀mọ́ pé màá sì nù wà ọ̀yẹ́ kọ́ yẹ màá sì nù lọ́wọ́ àti sọ́mọ̀ òye mi ní ìmọ̀ nǹkan tí mo lè sọ.